wá jókòó síta ní sító bẹ̀rẹ̀ sí ní sunkún kan sí báyìí. Eh, ṣé káwọn tó ń kọjá máa wá wú ẹ kó o sunkún ni torí ọlọ́run. ìrọ̀lẹ́ tí mi ní sunkún ó rẹ̀ sọ fún mi ìrọ̀lẹ́ tí mi ní sunkún ṣé nǹkan tó ṣe fún mi nǹkan tó rí sunkún ni látòrò gbogbo nǹkan tí mo ṣe fún ẹ àṣẹ kọ̀ọ̀kan náà ni gbogbo èèyàn ọkùnrin ẹ. mo dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ gbogbo ló bá ti dáàdì mi ni mo kọ́ yẹn ò ṣe kankan. ẹ eh, ò ṣetán lákòókò o fún yọ lóyún ọbẹ̀ mi mo gbọ́. o tún ṣe lẹ́ẹ̀kejì báyìí sí kò dáa. ọlọ́run ló ní gbogbo ẹ̀ òótọ́ ló kó gbọ́ property dáàdi lèmi lọ́wọ́ èmi náà dẹ̀rùn iṣẹ́ ọmọlúwàbí pẹ̀lú ẹ̀ má bínú sí mi torí ọlọ́run ni mo fẹ́ lákọ́kọ́ lóyún mo fẹ́ lẹ́ẹ̀kejì lóyún wàá foríjì mi nì ìwọ náà wo nǹkan náà láti ọdún tó ti wà nù lémi ò bímọ náà ò yí ò ẹ ṣí yẹn náà tó kọkùnrin máa sá ni torí ọlọ́run foríjì mi má bí mo ti mo accept but foríjì mi bóyá orin tí mo dẹ̀ fẹ́ kọ ẹ̀ bóyá àwọn ló máa wúlò fún lọ́jọ́ iwájú. orí ìgbésí ayé àǹtí àdúgbò tó jẹ́ pé òun ò rọ ọmọ bí abiyamọ kan tó ń bẹ níbi kan ọ̀tọ̀ ló ń dẹ̀ fóun lọ́mọ ìgbà tọmọ náà bẹ̀rẹ̀ sí lówó lọ́wọ́ làbíyamọ náà fò sánlẹ̀ ló bá kú àǹtí àdúgbò tó wá ń bẹ láyè kan tòun òun ò rọ ọmọ bí ìgbà tọmọ náà ń wẹ̀ ní tí ó dẹ̀ ṣe é lóore àǹtí àdúgbò ló kó oore bá aláǹṣeré kílẹ̀ dá ó lọ́wọ́n bá o àfi ká dákẹ́ má bínú jọ. Why are you crying? Crying. Babe, oh, get me. Who is she? She's an actress, Yoruba actress. I love her. I want to be like her. Kí o máa act. She's my role model. Mo fẹ́ And is that why you're crying? Oh my God. Baby, mo fẹ́ tọrọ nǹkan Please, um, I want to become an actress. Would you help me? mo bọ̀nà tó bá lè gbà yẹn kún please. mo rẹ́dí láti help ẹ. for real. you know why. tí wọ́n bá sọ pé irú nǹkan báyìí lè pa ẹni pé má sọ pé irọ́ ni so o lè máa wo èèyàn kan nínú múvì kò dé máa ké. mo ní tí mo ní. Oh my God. I'm ready to support her. Thank you. And you know I love you. I love you too. I will do anything. I will do anything for you. Kí ni àwọn aṣèfìmí náà? Kí ni? Èmi ò fẹ́ kó ló máa ṣe àwọn tíátà àwọn tí wọ́n máa ń di aṣọ sí kò tó máa ń ta àwọn movies káàkiri títí yẹn. No, that's vast. Mi ò lè ṣe yẹn mo fẹ́ di international actress ma gba Oscar hammer born. Eh, that's my baby. <laughs> ah well mo wọ́n kọjọ́ kan náà ìwọ náà máa ha pàtí ọkọ àlè wọlé tó máa rí ìyàwó ẹ̀ náà tó sunkún. Mm. mo ṣe ṣe mm. àmẹ́lẹ́nu tó ṣá. now crying. <laughs> no it's just crying. mo kọ́ mọ emotional. <laughs> so kí ló máa jẹ? Oh. bébè bí mo ṣe wà bí ìsinmi ní broadcast ló wọ orí fóònù mi mo àyẹ̀wò wá di àbúrò mi tí mo sọ fún ẹ pé ó máa ń hà tiẹ̀. àbúrò ẹ̀ tó ń ṣe tíátà. yẹ yẹ yẹ tó ń ṣe tíátà yẹn. ó ah. sọ fún mi pàbí rẹ̀ kọ̀ọ̀kan ṣe tíátà. Are you sure? Yeah, you don't tell me that. Oh, I'm sorry wọ ọgbọ́n kan wà tó ń ṣe tíátà tó yàgbé àbúrò àdúgbò yẹn tó close wọ mi normally mi ò tí ì rí náà nu móbì mi ò rírí o mi ti rí. bóyá kú ni. wọ ẹ̀rọ mi ò tiẹ̀ mọ gbogbo àwọn kí ni wọ́n ṣá but ohun tó interest mi gangan ò ní broadcast tí yóò send in. let me see are you face this story? yes ó ní wọ́n fẹ́ ṣe audition fún ọ. audition ni. ẹ̀yà. fún film. Eh, yes. on the ten. <laughs> wọn làwọn fine fine girls tó bá wà bá kan. tó bá sọ̀rọ̀ pé kéèyàn fine ìyàwó mi là ń dárúkọ ìyàwó mi ló ń sọ̀rọ̀ pa ẹ̀ <laughs> mo á ní mo gbọ́dọ̀ fi hàn ẹ́. ogun next month máa lọ mo fẹ́ lọ. on the ten problem tí mo á ní nìyẹn torí pé ò ní ráyè lọ. wáyé tèmínádé wáyé. èmi àti ẹ jọ débi kan tó important gan-an dẹ̀ mọ́ kí nǹkan tí n bá sọ náà ló máa ṣe yeah but please eléyìí wá important sí mi than any other. àjọfẹ́ dìbì kan ní èkó tí wọ́n ti fẹ́ ṣe audition fún àwọn fine fine girls tó le gan-an. <laughs> yẹ fún get out You I ìmọ̀lẹ́ you. yẹ a fool. thank you you're the best. <laughs> I love you mo wọ ìlú jẹ́ kí n lọ sọ̀t aṣọ tí like three weeks ìwé oṣù jìnnà díẹ̀. Ah, ah, Roke. <laughs> I can't wait to be that star again. Oh, Hello, hi, my name is what? I'm Ronke Demilade. Mm-hmm. Yeah, at Mobiles, um, I'm a film producer, mm-hmm. everything. mm no, my teacher producer, see. Eh, okay, my name is um, Ate Ronke Demilade. Ate, Ate, Ronke, <laughs> <laughs> àwọn tẹ̀lé fáńsọ̀ síbi wítọ́s lówó alẹ́ nu adẹ mọ́yán o ajá yóò rí wa kó dẹ̀ kọ́yán o yé. Ronke Ṣọlárẹ̀ o. Ronke Ṣọlárẹ̀. Ṣé o ti máa ń hàk tẹ́lẹ̀? Rárá sá. O de ṣọ́ọ̀bù o lè ṣe? Yes, àti kékeré ni mo ti fẹ́ hàk. Very sure? Very sure sir. Okay. Um, um, Wálé Thompson. Wálé Thompson. ọkọ ẹ ni. sá. ó dé láti so wàá pàdé pẹ̀lú ẹ̀rín pẹ̀lú ẹ̀yà with kissing. kissing. yeah wàá kissing. yeah. action. Hello. Kaya! You just wanted somebody! You want to swallow me! Ah! Irú kí lélẹ̀? Ṣé ibi like that? Yeah, ibi that like he wants to swallow me. She ain't got ni kò ṣe nìyẹn? Ẹ má bínú sá mi ò mọ̀ rí. Kí ló tó lè ṣe? Mi ò lè kí ìṣẹ́ntì mi ò mọ̀ rí. Mi kí nínà. Sàmì ò mọ̀ bóyá kò sí ìfọyín gan. Young lady, hit the road. Sir. But sister. Ah, please, sir, this is important to my life and career. Please, I beg you, sir, please, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ if I don't do this, I can die, ẹ Security. You see what you have caused now? You see what you have caused with your brown teeth, Agbaya, please help me. Sir, this is important. No <laughs> um, ẹ jọ̀ọ́, nínú ẹ̀yin ladies, ẹ wá bí báyìí. Who can play that role? ó ń dára ẹ̀ lójú. Mo máa wá sí ìdájọ́. Ṣé wọ́n náà ìnáwó tó ti ń bọ̀ ni? Kí wá ṣe tó ń ké? Ìgbà tí mo dé bẹ́ẹ̀, wọ́n gbé bó nǹkan jáde, wọ́n ní ká kiss. I was like, kiss? I mean, ká máa kiss. I don't even know Yemi. I've not, I've not seen him in my life. Mushemi for the first time. One kid, my kids. One, one, one kids. One kid, my love. Nítorí ẹ ló ṣe ń sọkún. Lọ́kẹ́ ṣọmọ kò disappoint me, gan. Nítorí pé wọ́n ní kò kí ìsẹ̀yàn, ó lè ń sun ẹkún so ìtúrọ ẹ ló ṣe ń ké láti odindi èkó tó fi délé àbí. inú mọ́tò tuntun abẹ́rẹ́ sí ní kí ẹ̀ nǹkan tó fi délé kò jìnnà náà àbí. Ah! nọ́ọ̀sì àjọrìn tó rí tó ti torí ẹ̀mí interest inú acting yìí ṣé kò ń kí ìsèyàn ni. lọkùnrin lọmọkùnrin lọ fíìmù. lọmọkùnrin. àìmọye oríṣiríṣi nǹkan tó ń ṣe pẹ̀lú òun àti ẹni tó ń bá sọ pé ọkọ ẹ̀ nínú múvi tàdé ti torí ẹ̀ tàbí láìkẹ́. Like She be acting ẹni tí wọ́n ní kò kí ṣe boyfriend yẹn ẹ ṣe tó bá ti kiss ẹ Ferran. No, yín náà jọ. obìnrin. gbogbo tó bá ní kéèyàn ṣe kì í ṣe. ní ọmọ akéèyàn ṣe ìgbà tó bá ṣe nǹkan tí wọ́n ní kò ṣe ó ní àwa tá à ń wo èèyàn lé ó la máa Hmm. ẹ la máa sọ pé good hmm, actress lọmọ ẹ ó gẹ̀ẹ́tẹ̀ bọ̀bọ̀ tí wọ́n ní kó ṣe ọkọ ẹ náà tóun náà bá ṣe dáadáa hmm, actor ni boy that is it gbogbo àwọn tó ń gba best actor tó ń gba best actress tá à ń rí ẹ ṣe bí nǹkan tí wọ́n ní kàn ṣe tí wọ́n ṣe ó ní wọ́n fi ń gbà. Mm, thinking pé orí ọmọ bìnrin so anything tó bá ní kéèyàn ṣe kí n just do it. Mm, màmá kí tán máa bọ́ sórí bẹ́ẹ̀ máa ní kéèyàn tún lè yàn. níbi ọlọ́mọ ìyẹn sọ sọ pé tẹ bá ti sùn ìrayé tán náà kò ní ju bíi lẹ́sìn tá a máa padà rí náà wálẹ̀ ti bímọ ṣe bímọ ni. báwo tó wà pa ìdí tí mo fi ránṣẹ́ sí ẹ ni pé òṣìṣẹ́ dé indọ́sítírì ni mi dẹ̀ fẹ́ kó o ṣe mistake táwọn kan ṣe. bí báwo sá. ọ̀pọ̀lọpọ̀ àwọn jọ́ọ̀sì wa tí a bá fẹ́ ní relationship nínú industry wọn á lọ máa fẹ́ àwọn actor dop dop tó yẹ pé àwa producer pm la máa pè wọ́n ṣiṣẹ́. ṣé wọn dání. tí ò bá ṣe àwa kò sí àwọn àwa là ń fún wọn lówó oúnjẹ tó bá ti wá máa tẹ̀lé àwọn èèyàn wàá tẹ̀lé producer àti àwa pm báyìí o get àwa la máa lò ẹ́ tó o bá good a lè lò ó good tó o bá tó wá good a bá lò ó good wọ́n dẹ̀ máa lò ẹ́. Ah, ẹ wo ẹ mú kú ẹ jẹ́ kí mi gùdù then um, kí wọ́n lè fẹ́ kí n ṣe báyìí. o ṣe ibi tí mò ń lọ gan nìyẹn jẹ́ kí èmi àti ẹ̀ ká máa tẹ̀lé ra wa láti bẹ̀ lọ ìràwọ̀ dé nìyẹn o ògo dé nìyẹn kò ń pẹ́. tó tí máa fẹ́ yín máa di star. ah o ti di star lọ́kùnrin wàláì kò ń pẹ́ ìtàbáṣà ni kò ṣe ìwọ́sà ṣe. everything tó máa ní kéèyàn ṣe ni. mo sọ ó bèrè mi. gbogbo tó bá ní kéèyàn ṣe kì í ṣe. ó ní máa kéèyàn ṣe. má ṣe má ṣe. kí ló máa ń bẹ. fi <laughs> star bi. Eh. wọ́n lè fún mi star náà dá. star o máa fẹ́ ní star o tún fẹ́ mu star lórí star ah, ìyẹn pọ̀. wọ́n lè fẹ́ rẹ̀ mi. Ah, bẹ́ẹ̀ sá. mo máa ń kọ ìtàn ni o torí làwọn ẹbí mi ṣe wá pe parapọ̀ pé kí wọ́n bá ọkàn nínú mákẹ́tà bẹ́ẹ̀ wọ́n lè ràn mí lọ́wọ́ torí gbogbo àti bá ti sùn tí bá ti jí ìtọ́ ni mo máa fi gbọ́ olùjọ́ ayé mi kọ wọ́n á pè bẹ́ẹ̀ lè ràn mí lọ́wọ́ mo ṣe wá báyìí sàn. Um, irú um, films bíi mélòó lẹ ti ṣe rí àti wípé mákẹ́tà wo lẹ ti gbé fún tó ti taari bóyá lè mọ ẹyọkan àbí méjì rẹ. mi ò tí polisi kankan rárá rí o mi ò jẹ́ tí ní mákẹ́tà kankan ṣùgbọ́n àwọn ẹbí mi àti ará mi àtòjú mi ò gùn apá wọn máa sọ pé mo mọ̀ fún ọkọ ìtàn dá mi láàmú pé ń gbá mákẹ́tà kó tó máa ràn mí lọ́wọ́ tẹ́mi sí ni kí wọ́n bá ń sà. ok ẹ ẹ tí produce rí rárá ẹ tí ẹ tí ì mọ kankan pa ẹ. ẹ mọ tó ṣẹlẹ̀ kò tí ì lè fi bẹ́ẹ̀ rọrùn fún wa láti sáré gbowó fún yín àti jẹ produce àmọ́ orí kan wà tí màá ṣe yín bóyá tẹ̀gbìyànjú kan lọ wá owó lọ́wọ́ ara yín pàápàá jùlọ irú àwọn èèyàn tó máa ń hèlè yín ládùúgbò àtàwọn ẹbí tó ní ẹmọ tó ń kọ tó ní tàn wà lẹ́gẹ̀ẹ́ yín yẹn táwọn náà bá máa ràn yín lọ́wọ́ ẹnì kan gbowó fún mi. wọ́n bá wá gbé owó yẹn fún yín tán tẹ pòdúsì fíìmù yẹn taari àwọn stars tẹ́lẹ̀ oníbẹ̀ bó bá ṣe dùn tó àwa ṣèrànlọ́wọ́ a gbà lọ́wọ́ yín àbá yín mákẹ́tì àwa gẹ́gẹ́ bíi mákẹ́tà sọ wá lè fìyàn gbé orúkọ tìyẹn náà jáde. yẹ́sà nǹkan tí mo sọ ni pé bóyá kẹ́ ràn mí lọ́wọ́ kí n ìtọ́wọ́ wà lónìí. ẹ jọ ṣẹ́rí ọ̀nà tí a lè gbà ran ara lọ́wọ́ ni mo ti sọ ni ṣẹ́rí ẹ rí i pé kẹ́ tó wọlé èrò pọ̀ tán tẹ bá ti dìde tẹ bá ti dé reception ẹ jẹ́ bá mi pé ẹni tó kù kó máa wọlé bọ̀. ẹ jẹ́ kó máa wọlé bọ̀. How are you, Ọmọdé? Ìrànlọ́wọ́ wo la lè ṣe fún àwàjọ? Ẹ̀m sà, ọ̀kan lára àwọn actress yìí ni sà and sir mo ní story kan sẹ́yìn ẹ bad kan sir ṣẹ́rí nǹkan tó kàn ń disturb mi sì ní owó òun ni mo ṣe níbẹ̀ kí n wá bá yín kẹ́ lè assist mi sir ẹ̀yin náà kúkú mọ̀ pé ọ̀rọ̀ àwọn artist pẹ̀lú ìrìn marketer ọ̀rọ̀ wá dàbí ẹja àtomi ni tó jẹ́ pé a lè do without each other. ẹ wo bí ọmọbìnrin ṣe sọ̀rọ̀ ó dẹ̀ bú omi tútù sí mi lọ́kàn pẹ̀sẹ̀. Ah, ó túmọ̀ sí pé irú ìwọ tó jẹ́ oníwà tútù bí àdàbà yìí ní tàbí àwọn àtàjẹ́ mákẹ́tà tó bá gbowó ní yín lọ́wọ́ aláǹtà máa ń sọ yìí ó ti di dandan àmàdé ní àmàrèrè nìyẹn kí ni a ṣe máa rírú ẹ̀ káàdì gbowó ní ẹ̀ lọ́wọ́ pọ̀ lọ́wọ́ tó um, kí ni orúkọ ẹ̀ nàìjíríà. Ṣadé lórúkọ mi sá. Ṣadé. bẹ́ẹ̀ni sá. Ṣadé sọ́sì Ṣadé bẹ́ẹ̀bì Ṣadé ọmọge that's nice. Um, ok jẹ́ ká ṣe báyìí ṣe mọ̀ pé ká tó kówó sílẹ̀ láti ṣe fíìmù à ń láti mọ sítórì àmọ́rú àwọn stars wo la fẹ́ pè á lè mọye ta fẹ́ gbélé ta fẹ́ ná lé lórí ó túmọ̀ sí wípé discussion wa yẹn kò lè tán síbi kò yẹ bẹ́ẹ̀ yẹn um, a máa nílò láti pàdé níbì ẹ ẹ sà ibo ni ẹ sà. Let's yeah. Oh, not really. Mo ní kí n bèèrè pé character Tino yẹn talent tó ń play ẹ̀. Ah, ìkan lára àwọn pọ́n mi wà kan ni. Um, Rónkẹ́ lórúkọ ẹ̀, ó dẹ̀ gúdù gan. <laughs> Ọkàn mi PM ẹ tún ti bẹ̀rẹ̀. Kò dẹ̀ máa wò, kò ń ṣe nǹkan tó rò, ọmọ yẹn gùd. Eh. Rónkẹ́, bọ́sí ìgbà kó wá káwọn ọ̀gá ẹ̀. Wà lára bọ́ síbi kò káwọn ọ̀gá ẹ̀ máa oh bọ̀ ń bí kíyàn àwọn èèyàn. sure okay ah kò tó yẹ kò rí sure okay wo má dáhùn lóhùn colleagues jọ ni gbogbo you just feel free ṣó ti gbọ́. ẹ̀yin náà máa ń sọ̀rọ̀ <laughs> ọlọ́run mi ò mọ̀ pé àwọn star máa ń sọ̀rọ̀ anyway sori ìwọ náà fi wàá fi ṣe ìwà fi ṣe nǹkan rẹ lágbára lọ just be good. aunty aunty Mercy ẹ jọ ṣe mo kàn lè hug yín. oh no problem mo lè hug yín. <laughs> all right darling àkótó yẹn just feel free you know. um, pm ṣé ìgbàgbé pé two days péré ni mo ní pẹ̀lú yín so you know what that means ẹ jẹ́ ká make everything snappy. sori ọ̀rọ̀ ẹ yé mi má wọrí a máa parí ẹ̀. All right. all right, all right. Oh, very good. All right, don't worry. Shandy Susie. òṣèré ìjẹ̀ṣà ní ẹ̀ ò dẹ̀ gbé mi lọ sí high level ibi gíga ló gbé mi lọ yìn mm-hmm. ọlọ́run ló ní kémi náà ti ní liver látilẹ̀ <laughs> ẹ̀mí èèyàn lè jábọ́ níbi tó bá dé yẹn. Ah, ah, orí mi ló mú ti wá ṣe fún yín báyìí. Eh, eh, eh, má ti ìgbéra ẹ̀ga kì í ṣe pé mi ò rí irú eré yẹn rí wọ́n mm-hmm. ti tí mò ń sọ ni wípé tó bá jọmọ gé mi n tó máa jẹ akọ máa fi run mú mm. ó lè máa ṣe bí saint ó lè máa ṣe bí ẹni tí ò tọ́wò rí mm. a máa tijú àmọ́ mo rí pé ó tú kásá fún mi tán ni. Ah, ṣé wàá rí fún yìí tí wọ́n ṣe yìí <laughs> o ṣáà sọ pé script yẹn ti ready. bẹ́ẹ̀ni máa lọ rẹ́ẹ̀dì tó bá ti ń kúrò níbí lọ rí director tó máa bẹ direct kò rí production manager hmm? kẹ́lẹ̀ mọ àwọn artist tẹ́ máa lò because next week o máa bẹ̀rẹ̀ production. ọ̀ ẹ ṣe <laughs> ẹ ṣe gan. bó ṣe ń láti rí nìyẹn. ìbò ọ̀gá hmm. ṣé wàá rí mélòó mo wá ṣe fún yín tẹ́tí promise mi eleven hundred yìí oh. <laughs> nǹkan tí mo máa ṣe fún yín tí bá ra yín gbá àyà yín gan ajá máa ṣeré fún yín ẹ̀rù abáyín. èmi gan lù ẹ́ àyè ajá <laughs> lọ́rùn ọba o wà gbọ́ wà gbọ́ kíní kan mo kọ sórí èmi mo náwọn ìwọ̀ kan mm. mákẹ́tà ni mí o ti wà ló ti ìwọ náà ti débi gíga nìyẹn mm. sórí ohun tí mi ò wá nífẹ̀ẹ́ ni pé kí n tún wá gbọ́ pé wọ́n ń rí ẹ pẹ̀lú artist kan mm. ṣọmọ ó máa wà ridiculous jẹ́ kó máa yé wọn jẹ́ kó máa yé wọn pé abẹ́ ọ̀dọ̀ ọ̀gá wọn ló wà mm-hmm. ó ti yẹ. mo ti gbọ́ mo ti gbọ́. àwọn ẹ̀dẹ̀ pàǹsọ̀ sí ti di tọ́s lówó alẹ́ ẹnu alẹ́ ẹ̀gbọ́nyán o ajá yóò rí wa kó dẹ̀ kọ́yán o lè ti bímọ nílá o ìwé iná jẹ́ pàǹsì mọ́ nílá o ìkùnlé lọ́dẹ̀gbẹ́ di ọ̀dẹ̀ náà o ẹ̀mẹ́rẹ́rẹ́rẹ́ nílá nílá o ṣé kó wálẹ̀ onúró sókè ìyẹn mi ń bolẹ̀ tí ń bọ̀ àwọn máa rékọ́dì nísàlẹ̀ ń bẹ̀ yẹn máa ní ah, ẹ wá rékọ́dì ẹ̀yìn bolẹ̀ wá lọ wo sórí ebi ń pa wá àti iṣẹ́ látàárọ̀ àwa ní ká nǹkan lọ jẹ. èèyàn ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ni ti ń rí ẹ̀ ń finú yín ṣeré rárá. ó nọ́ọ̀mà kéèyàn jẹun náà ṣáà mọ̀ pé. ẹ dúró náà ṣó jẹ́ mọ̀ pé fíìmù tẹ́ mo ṣẹ̀wò tán sínsìn. fíìmù wo nìyẹn. Ah, ah. o ti gbàgbé fíìmù kan báyìí tó ti ṣe ọmọ ọ̀dọ̀ tó gbé wáìnì tó gẹ padà pé ṣé ọwọ́ lásán ló máa fi. <laughs> ilé labowó ló sọ yẹn wọ́n ọ̀rẹ́ mi ti gbàtọ́ ilé labowó ni owó mọ̀ kan tó ṣẹlẹ̀ ó ní mo ṣe dé bá mo kàn pariwo ni mo ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kò inú mi dùn gan àwọn ni ah, ṣé mo mọ̀ yín rí ni mo ní pé wọ́n yín bàjẹ́ wò tó tó fi ń wò wọ́n wò pé

wàhálà pọ̀ nínú iṣẹ́ yìí. wo ọ̀rẹ́ mi kò sí nǹkan tó níbẹ̀ mo ṣáà bó ọ̀rẹ́ mi ṣe ṣe nà mo rí bó ṣe ṣe ah, ọmọ inú mi dùn. wo ọ̀rẹ́ kò máa ń ṣe bẹ́ẹ̀ èèyàn ṣe máa ń rò pé bóyá easy nílé ló ṣe easy sí i. Ah, ẹ wo ọ̀rẹ́ mi ó máa easy wo èmi náà ti ní interest fún báyìí wo mo ti ṣe tán báyìí wo mo ti ṣe tán láti darapọ̀ mọ́ yín sìn. okay if that is the case ẹ lọ sọ́dọ̀ ọ̀gá. kò sí wàhálà ah, inú mi á dùn tẹ́ bá mú mi lọ o máa wà á bì kan ẹ wá nǹkan tó ṣẹlẹ̀ bá eh, ẹ ṣáà lọ jẹun ni ẹ nìṣó kí lọ jẹ. ẹ ẹ jẹ kí Ojo, àìbáwọ̀ ni àwọn àlọ́kì kan mo jáde ní òde pẹ̀lú kò ń bọ̀ rárá. ẹ̀yin oní tíátà. tó bá yà ó rè. dáadáa every location máa fi ń pàdé wọn. ẹ̀gbọ́n mi torí àǹtí Rónkẹ́ náà mo ṣe wá rí ni. kí ló ṣe. ẹ má bínú fún ìbéèrè tí mo fẹ́ béèrè ṣé ẹ fẹ́ fẹ́ àǹtí Rónkẹ́ ni àbí ẹ kàn fẹ́ fọ́n ṣe káríkà chop báwo lè jẹ́ pẹ́ nǹkan tá la máa jẹ. ọjọ́ kí ló ṣe i'm okay. o ṣọ. Ah, àná ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ló jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ o. mo mú èèyàn lọ sẹ́kọ̀ọ́ mo mówó jáde lápò ara mi mo fi gba fọ́ọ̀mù fún ó sọ pé nǹkan tó wù òun láti ṣe nìyẹn mo dẹ̀ support ẹ̀ láti máa ṣe ó débí nsìn nǹkan tí mo bí ẹ léèrè ni pé ìyàwó mi ń kọ ó lẹ máa ń ríra dáadáa. kí ló ń lo mí ìgbà pé ṣé òun ni mo fẹ́ fẹ́ sí ṣé ó gbé ìwọ́n ṣe é. ẹ̀wọ̀n rẹ̀ nǹkan ò ṣe mí ṣe rí ó kàn jẹ́ pé ibi tí ọ̀rọ̀ àǹtí Ronke ń lọ ní industry ó ní kò fẹ́ yí mọ́ torí àǹtí Ronke ń jẹ́ kó yí everybody tó wà ní industry pé gbogbo nǹkan táwọn nílé ní ayé làwọn máa fi wáyà wọn. kí ni ìwà ń ṣe. ẹ̀gbọ́n mi kò sí nǹkan tó burú nínú kéèyàn fi gbogbo ọ̀nà wáyà wọn àmọ́ ọ̀nà tí àwọn ń gbà yẹn kò dáa kò dáa rárá. ẹ kí wàá nìtò mọ nǹkan tó ń sọ yẹn. ṣe ṣe rí àǹtí Ronke ń jẹ́ kó yé wa pé PM ni o producer set man gan tó bá wá títẹ̀lé ni àwọn tẹ̀lé lọ nìyẹn. wo òjò dá mi lóhùn gbogbo eléyìí tó ń sọ yìí ò yé mi kí ni nǹkan tó ń tà láti sọ. ẹ mú mi láti fẹ́ wọn ni tí anybody bá ti wá set man fífẹ́ ni. káwọn ṣáà ti dira wọn ní tiwọn. sọ ló bá wọ sọ pé àbí nǹkan tí wọ́n rí. ẹ̀kọ́ mi nǹkan tó ń ṣe ni kò ń ṣe pé wọ́n bá mi sọ nǹkan tó ń ṣe everybody dẹ́n rí set man ó máa tẹ̀lé fífẹ́ ni ojú ọmọ rántí kó sọ fún mi pé ìkan lára àwọn crew yẹn níwọ náà jẹ́ àbí báwo èwo ló ń ṣe pẹ̀lú wọn. Mm, setman ni. setman ni àwọn tó máa ń bá wọn set ní orí àbí eh, ó máa ti tẹ̀lé ìwọ náà jáde rí nìyẹn. no eh, eh, ẹ̀gbọ́n mi ẹ má get me wrong ṣe rí àǹtí Rónkẹ́ number one wọ́n dàgbà jù mí lọ mi lè fẹ́ wọn bọ̀ torí pé ẹ̀yin jẹ́ ẹ̀gbọ́n mi true ni mo dẹ̀ ti mọ̀ wọn so mi ní fẹ́ nǹkan tí kò dáa mi ní fẹ́ fún yín ṣòwò bí ọ̀rọ̀ tó ń sọ ṣòwò bó ṣe tóbi tó aṣọ ṣọ pẹ̀lú nǹkan tó ń sọ. ẹ̀gbọ́n mi ẹ try láti understand mi ò mú lè parọ́ mọ́ kó lè bá dà fún yín kó dà fún mi lọ́kọ́ mi jẹ ẹ̀gbọ́n mi yàrá ọ̀gá ṣe tó bọ́ mo ní láti rí ẹyẹ ọmọ pẹ̀ rà Hello. Ẹ ká sàn. Hmm. Acting wo yẹn fẹ́ máa act. Èmi ò ń ṣàkítọ̀. Marketer lèmi. Okay, Ẹ mọ nǹkan advice tí mo lè fún yín rè tẹ́bá mọ̀ pé ohun yìí kẹ́ máa act níṣẹ́lẹ̀ ẹ̀ bá wá ìkànnú àwọn actors yẹn lọ àbí ìkànnú àwọn actresses yẹn so ẹ ní nọ́mbà wọn ah, ṣe bí bákan lẹ ṣe rí nọ́mbà tèmi ẹ fi nọ́mbà tiwọn náà wẹ́lọ̀ nìyí tẹ bá fi nọmba wọn wẹlọ kẹ tó béèrè lọ́wọ́ èèyàn méjì bíi mẹ́ta wọn á fún yín nọmba ẹnìkan nu wọn so ẹ dẹ pé wọn wọn á put yín through ok ẹ ṣe thank you. Eh, dadi. yes daughter. Eh, ṣé ìjáde ni. èwo ah, ah. la bọ̀rọ̀ bí ni ará òde ọ̀yọ́. àgbẹ̀kẹ̀tẹ̀ lórí ẹ̀tún ní sọ́n lódò ni orí mi mo múra ó tún bèrè ṣé mò ń jáde ok mò ń jáde. Eh, bọ̀dá dì mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ni mo ń gbọ́ tẹ̀ ń sọ fáwọn kan pé bóyá wọ́n fẹ́ act ẹnìkan ló kàn pè mí pé òun fẹ́ máa act mi ò mọ́ rí mi ìmọ̀ bó ṣe get number mi. ẹ dáàdi ohun èmi náà kí mi náà máa act. quiet ohun ẹ̀ kò máa act níjọ́ ò nìyẹn bẹ̀rẹ̀ níjọ́ ò ló bẹ̀rẹ̀ sí ní ròyìn ìyẹn jẹ́ ìwé tìyẹn tó ń study ní school ṣé ìyẹn ni mò ń wo acting ni mò ń wo wọlé lórí fún ẹ ní school ní university tó wà àbí bẹ́ẹ̀ kọ́ ohun ẹ̀ kò máa act ohun ẹ̀ kọ́ kò tí ì wọ́n ẹlẹ́dàá ẹ̀ ni. My face is still ẹ̀ listen jẹ́ kí n kìlọ̀ fún ẹ gidigidi kó tẹ́tí ẹ̀ kó gbọ́ má jẹ́ ever gbọ́ má tiẹ̀ dream ẹ̀ rárá má lérò wípé bóyá o máa go into acting mi ò fẹ́ gbọ́ kó bá ní ìgbà tá a wà ní school ni wọ́n mú mi fún kinní kan lọ́ni wá ṣe kinní kan má jẹ́ ever gbọ́ o má tiẹ̀ lọ sí area yẹn o ti gbọ́ o gbọ́ kó Eh, but dad mo ní passion fún. shut up o tún repeat passion kọ glasses ni wà lọ face study ẹ ṣùgbọ́n o tiẹ̀ ní o the marketing. Mo ní passion fún ni o máa kọ́. Báwo ta ló máa ṣe irú àníkẹ́ ẹ Um, gẹ́ fún mi náà. fún mi wúmẹ̀. fún ah kan náà. Ah, ah, ah, my producer bá lọ ẹ̀ ń ṣe báyìí à ń sọ̀rọ̀ àwọn tó máa sọ̀rọ̀ fẹ́tì àbálògùn ìyàbọ̀ òjò àtúnyà ìmáàkù ẹ̀ ń gbé fún mi wá. ẹ bọ ó ní ó ní stature ah stature bá wo my producer stature kan náà fi ń ṣe náà tó bá lè deliver dialogue dáadáa fún mi aláìsàn máa ń pa lórí a sápa lórí ni ah ẹni ẹdẹ mọ ah ní táìmù táìmù ojú la wà. ẹ bọ̀ ta ló fi ìpò lè ṣe róòlù ah ló lè ṣe o ẹ má wọlé màá ronú sí ẹ ti bá dẹ̀ ti fún yín báyìí ẹ gbà pé ó lè ṣe. àti ẹni táìmù rárá ẹni táìmù. ẹ̀yin náà ojú ọjọ́ ṣe rí mọ̀ ń bọ̀ wá ẹ má wọlé. Dad, mo ti ń padà sí school. Ok, ó ti yá nìyẹn. Bẹ́ẹ̀ sà. Ẹ kí ni tó kù? Mo kàn ní kí n dágbére fún yín ni sà. Mo ti ṣètò ẹ̀ àjẹra wa lówó kankan. ẹ jẹ́ mi kankan sá. ọ̀dà ń gbà náà. Daddy and daughter. ṣé iná tó ń tẹ̀lé lọ sí school. Ah, simba wo èmi ń jáde tèmi ni ìrìn kan dàwà pọ̀ ni. oh good oh that reminds me ẹ mo fẹ́ kó bá ọmọ ẹ sọ̀rọ̀ kò wọ́n ni nítorí last time ó ń bá mi sọ nǹkan kan níbi láìpẹ́ ọjọ́ yìí kí ọmọ ẹ máa bá mi sọ pé òun fẹ́ máa act pé acting wà nínú nínú ẹ̀jẹ̀ òun kì í jẹ́ kó máa mi ò dẹ̀ fọwọ́ sí o mi ò fọwọ́ sí ó bẹ́tà kó wọ́n ẹ̀ gidigidi skul ló ń padà lọ yìí mi ò fẹ́ gbẹ́ pé ó dé skul ó ń ṣèṣekúṣe àbí ó lọ ń bá àwọn artist níbìkan o mi ò ní fẹ́ o. ẹ ń gbọ́. bẹ́ẹ̀ ni mọ́mì mo ní passion fún acting ni mo. <laughs> bẹ́ẹ̀ ni mọ́mì o ní passion fún acting acting ẹ̀rín ẹ̀ ò dẹ̀ pa mí rárá ẹ wo ẹ má wọrí. a máa sọ̀rọ̀ ṣáàbà mi bá sọ̀rọ̀ èyí tó fi máa ra passion ra pàdà ọ̀pọ̀lọpọ̀ fún tí acting bá wà nínú ẹ̀jẹ̀ kó flush ẹ̀ out o mo ń sọ tèmi o. any location tá a bá ti lọ báyìí wọn kì í jẹ́ kí n ṣiṣẹ́ torí wọn náà wọn fẹ́fẹ́ mi tí mo dé gbà. anyway fún mi bóyá kó lọ bá kó bẹ dáadáa kàn sí kó tó sọ fún mi ni wípé o lè ṣe róòlù yẹn. ok ẹ ṣe sàn wọn lọ bá wọn. ẹ lọ gbá kó bẹ́ẹ̀ dáadáa. ẹ ẹ mo ti wò ó mo ti wò ó mo ti wò ó tó sẹ́ǹsì mi ẹ bí mi ò bad yeah technically kò bad mo rí láìtì yẹn náà wà òkè ẹ bẹ̀rẹ̀ problem tá a máa ní ni pé ni a lè má lè tètè rí ta o àwọn ojú kan ló yẹ kó lò ó dẹ̀ lò wọ́n o ò lo àwọn ojú táwọn èèyàn fẹ́ ẹ̀ mi sọ pé àwọn tó wà ń bẹ̀ mi sọ pé wọ́n ṣe dáadáa àní ṣùgbọ́n pé àwọn èèyàn wa àwọn ojú kan wà tó ti dámọ̀ tó dẹ̀ máa ń tẹ̀lé kò sí fíìmù tó lè ṣe tó bá ti rójú ẹ̀ lé ẹ̀yìn pálí wọ́n máa rà á ni ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ò ṣe ń dárúkọ wọn sí ò ṣe lò wọ́n ó dẹ̀ mọ̀ pé ọjà ń sìn tàbá release láàárọ̀ àwọn idiot boys yẹn kílẹ̀ tó ṣubá àwọn náà ti gbé tiwọn jáde ẹ àwọn tó ń pirate ni nà ó dẹ̀ tún bínú káwọn olùmọ̀ sọ àwọn tó ń pirate iṣẹ́ wa ni nà báwo ló ń baṣẹ́ jẹ́ òun mọ́ tó ń ṣe ń sìn ni in fact àwọn mẹ́kọ̀ọ́ owó jà lọ so aláti lo àwọn èèyàn tẹ́ pé tó bá jáde káwọn èèyàn sáré kọ́ bú wìtìwìtì kọ́ bò ó so that àwa náà ti lọ díẹ̀ káwọn boys yẹn tó kọ́ tó bẹ̀rẹ̀ sí release counterfeit tó máa ń gbé sọ́jà ẹni tí mo sọ nìyẹn ẹ ok ok wá rí mi wá rí mi lọ́fíìsì wá rí mi lọ́fíìsì nítorí iye tí òun béèrè yẹn kò likely pa lè ṣe bẹ́ẹ̀. Hmm ẹ rí mi lọ́fíìsì tabadẹ agree tán ààrẹ dẹ tọ́ bọ̀wé àbí ààrẹ mọ̀ pé ká máa move on so ti yẹ alright ẹ ok ok later ya àwọn bọ́ọ̀ ṣe mọ nǹkan. ìjókòó ti jókòó kò sí wàhálà bẹ́ẹ̀. jẹ́ kí n wà báyìí jẹ́ kí n wà báyìí. fẹ́ wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì. sórí nǹkan tí mò ń bẹ̀ sọ kò ń ṣe tuntun tó bá dé báńkì ó ń ṣẹlẹ̀ láàrin bank manager pẹ̀lú staff rẹ̀ tó tún dé hospital ó ń ṣẹlẹ̀ láàrin doctor àti nurse so nǹkan tó bá dẹ̀ lọ sí school náà láàrin lecturer àtàwọn student ẹ̀ ó ń ṣẹlẹ̀ náà tó bá ti lè ṣe nǹkan tí mo ní kó ṣe kí ló wà nù ẹ̀ wà á ṣerú yẹn but àìṣe ẹ̀ à ò lè play rú yẹn o. ẹ kó ìbúrúkú lọ jàre kẹ kó sì dànù akókó ti mọ owó yìí wọn ti sọ pé bẹ ṣe máa ń ṣe náà nìyẹn tí nǹkan púpọ̀ wá ṣiṣẹ́ yín sí ayé àwọn àmàkàánú yín ẹ wò ó ẹ yá di iṣẹ́ yín mú. Ah. mo ti lórúkọ tó kú bó ṣe máa dìde. Ah. ta ló gbọ́ mọ́ yìí màá hmm. dúró tiẹ̀ pa mi hmm. ló fi wọ báyìí. ṣé kí n máa bẹ̀ ẹ́ ni ṣé kí n máa bẹ̀ kí n tó make love pẹ̀lú ẹ kí ló ń ṣẹlẹ̀ oríkẹ́ ó dájọ́ má bínú tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló fẹ́ ó dájọ́ má bínú Fẹ́mi láti I'm tired. Ó ti rẹ̀ mí. Mo ṣáà explain fún mi mo play lead role. Story yẹn dẹ̀ wà emotional. Crime tó wà bẹ́ẹ̀. Mo kàn sá kiri mo ń sunkún. I'm tired. You know I'm going to location again tomorrow morning. Please. Jọ ṣùgbọ́n o gbọ́ nǹkan tó ń sọ fún ara ẹ Kí ni ẹ ní ṣe pẹ̀lú relationship ẹ? Kí ni ẹ ní ṣe pẹ̀lú nǹkan tí mo sọ? Kí ni ẹ ní ṣe pẹ̀lú matrimonial home ẹ? Òwò ẹ̀? act ṣe bí ṣe tiẹ̀ nìyẹn ṣé ni wọ́n fi disturb yẹn sìn. Ronke ó máa ń sùn. Nínú ẹni mo tún ń lọ location láàárọ̀ sáyẹn please let me sleep. Ṣọ́kí mò ń notice lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo rí pé ṣe lòun try láti avoid mi. Jọ́ tí n bá kúrò níbi ta ló fẹ́ kí n lọ bá sá lórí pẹ̀lú mi ó ah, dé jọ̀nà àwọn ṣọfẹ́tì mi síta ni. lórí jọ tọpọ mo fẹ́ gbàdúrà gan fẹ́ gbàdúrà. lókè. orúkọ jésù ọlọ́run alágbà ọlọ́run yìí bàbá wákàtí àti ọmọ ìwọ orúkọ jésù àdúgbò àyẹlógún olùwàbù sọ̀kalẹ̀ oyè sọ̀kalẹ̀. lókè. nítorí olùbẹ̀rẹ̀ àdúrà. Babe, I love you, but I'm just scared. Demlade can ló ń bá mi. Demlade mm. can actually do and undo. Mi ò dé fẹ́ wàhálà. Kí ló ń ṣe ẹ níwájú ta ni? Èmi fẹ́ Mola Caster. Owó màá lójú yẹ ká gbà gbogbo rọ́bìṣì náà. Lọ́bẹ̀rẹ̀ mi rárá náà, Unilag ni ó sú ní ìfẹ́. Àwọn á sọ fún ẹ bí mo lè jẹ́. Ọmọ tó bá ṣòṣì ò ṣì máa ṣe. Gbà bí mo lè sọ fún ẹ. I understand. Oyún ló ń pè é hello baby yeah mo wà okay mo wà lórí set ni ebudi e ẹjọ mo ń bọ̀ director gan pè mí mo ti ṣe bẹ̀gún sí wà ní freezer. love you too. Mm. sorry. Just... ẹ ẹ ẹ o farabalẹ̀. Fẹ́mi Lancaster ló ń sọ̀rọ̀. Fẹ́mi Lancaster ẹjọ́ mi ò borúkọ ẹ rí o tá lẹ́nu yẹn. ẹ àyà ó ṣeé ṣe kó má mọ orúkọ ẹ eégún mọ ni èèyàn mọ ọkọ Rónkẹ́ ló ń sọ̀rọ̀ ìyẹn ọkọ ìyàwó ẹ tí o bá fẹ́ fi ikú ṣe ìfàjẹ má jẹ́ kí n rí wo àti ẹ̀mọ́ láé ṣùgbọ́n mi good day. hello. Thank you. like the way you're brushing my hair. Don't tell me, boy, bear. I don't like it. Sorry. Then we'll brush to It's my brush. Please take it easy. Can you tell me buying? You're making life difficult for me. Ẹ kì í mọ̀ pé téèyàn bá jẹ́ star kò kì í easy báyẹn ni. Ó ṣì ń jẹ́ kó kan Ah. Yeah, baby. Hey, baby. Yeah, chill. Hi, mm, I'm fine, I'm fine. How are you? I'm fine. Oh, something me boom boom. ò ń bọ̀. Ẹ surprise ẹ Surprise? Yeah. Chill. Yeah, um, díjú ẹ. Kí n díjú mi? Yeah. Àyùṣe you? ẹ, she did you? Yeah. Ọkàn. Lájú ẹ. Oh my god. Oh, oh god. Oh my god, I love I you. Love you. I love you. That's all. goal. You're the best. I'm engaged. I'm engaged. Congrats. You can say that again, darling. Continuity. Yeah. I'm engaged. Why is your stupid? Oh, sorry, the director. Director. Everybody, I'm engaged. I'm getting married soon. Yeah. PM. Why is that stupid PM? Am I? ó lè tún. Rónkẹ́ ni mò ń wò tí wọ́n ń ti ríǹgì bọ̀ lọ́wọ́ yìí àbí báwo àbórí àbí kíkẹ́. ẹ̀gbọ́n àǹtí Rónkẹ́ ni ṣẹ́rí location la wà lẹ́nu life and direct báyìí bọ́bọ́ yẹn kọ̀ wọlé ni ó propose àǹtí Rónkẹ́ straight ó fi ríǹgì sí wọn lọ́wọ́ ni nǹkan tó wá yà mí lẹ́nu jù láyé ni pé ìṣèjú wọn tìjú rárá ìṣèjú ẹ̀bùn ọdún ọkàn kiss ara wọn romance ara wọn bọ̀bọ́ yẹn fẹ́ fẹ́ mọ́lá kásítà ló pé orúkọ ẹ̀ wọ́n kàn ṣe yamayama wọn ò tijú rárá pé anybody wà ńbẹ̀. kí ló pé. ẹ Fẹ́mi Lancaster ló porúkọ ẹ. Fẹ́mi Lancaster. Fẹ́mi Lancaster. Oh. No one needed. How about your location? Show me food. Okay. Yeah. More location. Mm, that's fine. Okay. Jẹ́ ń mm. gbé fún ara mi. Báàgì mi ni. Ṣé lè? Fíìmù tá a ni orí set láti mo tiẹ̀ wá gbàgbé kí n bọ́jọ́ yọ kí props máa lé wa mọ́ orí set náà ti fún mi. ẹ ọlọ́run gba orí set náà ti fún mi. orí set náà ti fún ẹ lélẹ̀ àbí èèyàn kan propose ẹ. propose kẹ. ẹ look at me náà ojú ń wojú ara wa ni. o mọ̀ pé tá a shoot náà wọn àwọn crew wọn máa ń fi fóònù wọn fídíò tó bá dẹ̀ rí sí very nice But boy, yẹn try Boy, bẹ́ẹ̀ ni it's not it's film. you are missing it all price? i'm not. wait mo ní kó fún ring mo sọ̀rọ̀ fíìmù fíìmù yàtọ̀ sí pé nǹkan propose ẹ̀ question tí mo bí ẹni kò dá mi lóhùn ta ló propose ẹ lónìí. propose mi ó wọ kò sí tó propose mi. kò sáà gbọdọ̀ tó propose mi. Ronke. Uchumi. Ta ló ń Mm -hmm. Fẹ́mi Lancaster. Hmm? Fẹ́mi Oh, you Ògèdègbè. Rókẹ́! Ta ló ń jẹ́ Fẹ́mi Lancaster? Fẹ́mi Lancaster. Ta ló ń jẹ́ Fẹ́mi Lancaster? Mi ìmọ̀ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀, èèyàn tí mo mọ̀ Fẹ́mi Lancaster, ó mọ kọ́lé. Ìgbìmọ̀ kan propose ẹ̀ ní Ríazá lè ní àbíkí on location. this stupid guy ó sọ fún mi pé òun fẹ́ mi làkàtà òun ní ọkọ ìyàwó tèmi ìwọ́rò kẹ́. fẹ́rẹ̀ làkàtà mi kiri sọ fún mi ó ní wípé òkú máa kọ́ mo lè ti múra lẹ́dẹ̀ẹ́ torí máa pàdé òtún pọ̀. gbogbo àwọn fámìlì tó ní pàpàtà gbogbo àwọn tó. iná máa bà pẹ́. are you sick? are you not in the head? kí ló ṣe? oh is it because i respect you? tó bí mo respect and adore you? o fẹ́ pa mí go ahead and kill me kill me well, let me tell you something. jùlọ ṣó sún èmi àti ẹ̀pọ̀ ni ṣó ń bí sẹ́ni méjà ni. rubbish with me, I swear to spread the rest of your miserable, maggot, irresponsible, irritating life in jail. Yes, àgbáyé orí àtọ́lé, thinking you're stupid. Get out of my house! Get out of my life! You failure! Because I keep my I'm stupid. lára ẹ̀. ṣẹ́rin ọ̀gá ṣẹ́rin àti ọjọ́ tẹ̀ ti sọ fún pé tí àwọn pẹ́rẹ́ǹtì ò bá ti fi ọwọ́ sí fọ́ọ̀mù tẹ̀ fún pé kò lè di mẹ́mbà ṣẹ́rin àtijọ́ yẹn ni kò ti jẹ́ káwa náà sinmi ṣẹ́rin bó ṣe wá ń disturb wa nílé ló ń fi phone calls disturb wa ìyẹn la ṣe wá wò pé bóyá ká mo wá bá yín pé anything tẹ bá lè bá wa fi sọ̀rọ̀ náà. ẹ wo ọ̀gá owó tọrọ ni mi ì jẹ́ káwọn méjèèjì kan sinmi láàárọ̀ àti lọ́sàn-án àti lálẹ́ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé dáàdì mi wọn aláwọ̀ mi láti máa hàt fún mi ó dẹ̀ ẹ̀wùn mi gan inú mi tèmi náà dẹ̀ lè dùn tẹ bá lè aláwọ̀ mi kí mi náà máa tẹ̀lé wọn wá sí rìhásà mo dẹ̀ mọ̀ kí báyìí táyì tó máa ti rí mi nínú àwọn fíìmù kọ̀ọ̀kan inú wọn máa dùn wọn á lè aláwọ̀ mi kí mi náà lọ máa act fíìmù lọ. baby ẹni ẹ̀ tún ẹ̀ kí ẹ tiẹ̀ try láti understand yìí Tell me what you mò ń ṣe ṣé tí mo sọ̀rọ̀ ṣe tí dáàdì ò bá support kò wá òkè tí mọ́mí bá support tí dáàdì ò support ẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe àmì wà dáàdì ẹ̀dẹ̀ rè èyí ńlá ni wọ́n nu ọjà àgbà mákẹ́tà ni wọ́n kò sí bó ṣe máa lọ́dún mi tó máa wo fíìmù bàbá bàbá mi lọ ta fíìmù tí wọn ò ní mọ̀ mi ṣáà ní lọ ta fíìmù ní bàdà lọ ta fíìmù ní wò ìdúpọ̀ ṣó ń get bó nǹkan tó lè ṣe é sí ni wọ́n kàn try láti bẹ dáàdì gbó dáàdì iṣẹ́ ìwú mi ni o wọlé dá mi ni kí wọ́n dé support ẹ̀yin náà dẹ̀ ń sọ̀rọ̀ bá iṣẹ́ ìpẹ́ ṣe wọlé ni. bẹ́ẹ̀ni. ẹ ẹ wá tẹ wá lè try láti ẹ láti ẹ lórí ẹ pé òkè nǹkan tó máa ṣe lé nǹkan tó máa ṣe lélẹ̀ má rí mi tó bá ti gbà fún ẹ báyìí pé kò máa ha ó ti tán wọn má bọ̀ tó tó lè lọ àtẹ̀tì mi àfẹ́fẹ́ bá tèmi jẹ́nu ọjà ni. ọ̀gá ṣé kò sí anyway tẹ fi assist wa ni. Ah, mo fi ti sápò pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ́ọ́ sìn. Hm, ọ̀gá nǹkan náà bá bẹ̀ yín hm, mo mọ̀ pé tó bá jẹ́ pé inú fíìmù tí yín gbogbo wọn ti rí mi ah inú dáàbì mi máa dùn gan wọ́n rí mi gbogbo inú fíìmù yín ah inú wọn ti lọ dùn. bí hm. bàtà fẹ́ ba aláìfù mi jẹ́ ni èmi ló máa fi kó bá pẹ̀lú nǹkan tó sọ èmi ló máa fi kó bá. ọ̀gá mo ti ń jáde. ẹ ẹ wọ ẹ ẹ jọ sà ẹ jọ ẹ kàn sí ọ̀gá ẹ jọ sà bá mi bẹ̀ wọ́n ni bá mi bẹ̀ wọ́n ni. ọ̀rẹ́ ah, ah, kí ló wàá ń ṣe ẹ́ sí wo ọ̀rẹ́ ṣe báyìí ṣe bọ́gà wa ni má wọ ọ́ nǹkan tèmi kan máa sọ fún ẹ̀ǹsì ni pé wàá lọ sílé ẹ̀ǹsì hmm? tó bá mọ ọ̀rẹ́ dáàdì kan àbí ẹbí dáàdì kan tó mọ̀ pé tó má bá dáàdì sọ̀rọ̀ tí dáàdì ò ní kọ̀rọ̀ sí lẹ́nu ni o wọ́n wá lọ wá wọn wàá ń kọ́ lọ bẹ́ẹ̀ bá dáàdì sọ̀rọ̀ tí dáàdì bá ti gbọ́ ti gbà ah, ọ̀rẹ́ mi wo gbàgbé ìjọ kó sóṣì àìwọ náà di star nìyẹn o ọ̀nà ẹlẹ́dàá sórí gbogbo àwọn tí wọ́n sọ pé iṣẹ́ wa yìí iṣẹ́ burúkú ni tí wọ́n fẹnu bà jẹ́ àwọn àṣẹ wa mọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ wa yi, iṣẹ́ tó pé ni wọ̀ọ́rẹ́ mi. torí ẹ̀sìn máa ṣe wèmí náà kémi náà ah, kọ́mọ káwọn èèyàn máa rí mi. ìwọ máa wọ̀ ọ́ rí ṣọ́kọ́ tó pa àwọn ní superstar ọ̀rẹ́ mi wọ́n máa wọ̀ ọ́ rí ṣe Ah. ké o ṣe ń bọ̀. mo ti lọ wo yín nínú rúùmù tẹ́lẹ̀ kí n ti wo mi ò bá yín bẹ̀ mo wá padà sí reception wọn wá ní ẹ ti check out. of course owó owó time ni mo ti check out One náà mo dúró de so báwo ṣe o ti ṣe tí mo ní kò ṣe yẹn. ìyẹn náà mo ní kí n tètè wá rí yín fún sá gbogbo wàhálà mi láti get Ronke sá gbogbo ẹ̀ ló já sásán ah. bẹ́ẹ̀ sá. kí ló wà fún. gbogbo bí mo pè tí mo bá sọ̀rọ̀ bí kan ní wà lórí set ó busy kí n pè padà lálẹ́ tí n bá tún pè lálẹ́ wọ́n á ní ó ti rẹ̀ pé mi lè rí bá sọ̀rọ̀ mọ́ pé sùn lọ́wọ́ ìmọ̀ tún pè láàárọ̀ wọ́n á ní kò jì in wàhálà yẹn pọ̀ sá mi tí rí get. ẹ ẹ n tó ń jẹ star náà nìyẹn wàhálà owó ní nọ́mbà kan tó direct ni. direct line náà ni mò ń pè sá àwọn pas ló ń gbé different story náà sọ fún mi. ẹ ẹ ló ń jẹ star nìyẹn o. sá mo ń suggest pé ká change casting sá. ká change room kẹ́sọ́ láàrin láéláé wo tó bá wù ẹ́ change gbogbo àwọn tó kù but Rónkẹ́ yẹn òun ló máa play lead yẹn ah, ọ̀rọ̀ tó ń tajà fún wa nìyẹn ẹni táwọn kó jẹ nìyẹn tó o bá rí ojú ẹ̀ ń bẹ́ẹ̀ ọjà yẹn ò níta o tó ti yẹ so bẹ́ẹ̀ ṣe máa dógò síbi ilẹ̀kùn ẹ̀ tẹ́ máa ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe that's it. gbogbo àwọn colleague mi tán ti bá ṣiṣẹ́ tèmi gan tún experience ẹ̀ tí mo rí bó ṣe máa ṣe lókè náà ó máa ń kanra gan bíi kí wọ́n lọ jí láàárọ̀ kóun tí jí kópa bí kí wọ́n máa pè kó má dáhùn kó máa ṣe bó ṣe wù in kò kí ẹ̀ àtọ̀ tó bá ti gbowó kò kí ẹ̀. àwọn ọmọ ìyá rẹ ni ah, ṣé post production jẹ lélẹ̀ ni ẹ wàá wá bó ṣe máa mú mọ́lẹ̀ nínà they wan complain ah, no. tẹ báyìí sísà definitely agreement àjọṣe financially ó máa increase. no o kúkú tí ì rí àbò tí bá sọ̀rọ̀ ni. èmi eh, tí bá sọ̀rọ̀. ẹ jọ mọ èyí tó fẹ́ gbà ni wàá kọ́kọ́ bá sọ̀rọ̀ ná then if there is need bá mi sọ̀rọ̀ káwá ṣe bá ṣe máa ṣe.

Yàrá rẹ̀. Ẹ̀gbọ́n mi, ẹ̀nu ààrẹ lórí ọ̀rọ̀ tí mo bá yín sọ lọ́jọ́ sí tí ẹ fẹ́ gbà mí bọ̀ torí ẹ̀ ló jẹ́ kí n wá. Ṣé ẹ̀gbọ́n mi ẹ fún yìí ẹ píkítsọ̀ tó wà mí. Rónkẹ́ kọ́ nìyí Rónkẹ́ àti ọkùnrin kọ̀ọ̀kan ló ń kì síra wọn ẹ ṣe bí kíni tíátà àwọn tó máa ń ṣe ni. Ah, eléyìí ń ṣe actor rárá kò mọ orí eku act ah, àwọn mákẹ́tà tó jẹ́ pé wọ́n máa ń ba mákẹ́tà lórúkọ jẹ́ ni mákẹ́tà tẹ̀ kò sí ní gírèdè kò sí ní bí àwọn mákẹ́tà tó jẹ́ pé wọ́n máa promise producer pé máa ṣiṣẹ́ fún ẹ next week láàrin next year wọ́n sì máa wà lórí ọ̀rọ̀ yẹn ó kàn gbogbo nǹkan yẹn ó máa fi ń lu àwọn obìnrin wa ní jìbìtì ni ẹ̀wọ̀ ẹ̀gbọ́n mi àǹtí Rónkẹ́ ti wà ní jìbìtì ẹ̀ báyìí o ẹ̀ tó ń tẹ̀lé nìyẹn. What? Mẹ́líà, o tún wọ́n ṣe ń lọ. Bóyá dúró kí lẹ fẹ́ lọ ṣe ń dùn mọ́ta. Ìbáná lẹ release. Oh yes, àná release. But ọjà yìí màmá wà báyìí náà. Àdán láti dá àwọn customers lóhùn. Mọ́sọ̀ àní meeting lórí àwọn tó ń pa eré ti ṣe yìí. Ṣé mo pé a lè káwọ́ gbénú ká máa wọ àwọn tó ń pa eré ti ní ọ̀ràn? Wá láwọn ti pọ̀ jù. Wọ́n jẹ́ agbádùn. Wọ́n jẹ́ kẹ́yìn artist náà nísìnyí so à ń láti ṣèpàdé lórí wọn. I understand àwọn eh, nípa ẹ̀sìn bó ṣe jẹ́ ká nísìnyí àwọn náà ní nísìnyí ah. ọlọ́run ọlọ́jọ́ ni ó máa bá wa bá tiwọn jẹ́ ni ọlọ́run ní fún wọn lálàáfíà àmọ́ ìwọ ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan wọn ní sí. okay you know what jẹ́ kí n promise ẹ ní kankan àárọ̀ náà kú lọ́jà wa tó bá fi máa dé bíi four five ní ìrọ̀lẹ́ mo promise ẹ pé máa padà wá bí eh, sales àti reduce. Love you. Loves you. All right. ó sọ fún mi pé ò ń bọ̀. kí ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ẹ kó tó di pé mo wá sílé mi. mi ò mú kọ́ rò pé ká ní mo ti lọ location kan. tó bá ti lọ sí location mo mọṣẹ́ tó ń ṣe wàá délé wàá bá mi náà ni. ọ kí ló ṣẹlẹ̀ ò ń gbọ̀n náà ọ̀rọ̀ nkẹ́. mo ń gbọ̀n ó mọ̀ ọ̀nà pé tí má ti ní ìsẹ̀ tí má rí mo máa ń gbọ̀n torí mi máa ti dọ̀jú. ó oh, bá ti miss mi jù. Mm. Oh, okay. Okay. What's to you? Um, báwo ni wọ́n padà báyìí? Ah, kí ló tó ń béèrè ìgbà tí màá lọ? Mo kàn ń béèrè location lọ́túnla. O lọ sí location ẹ kò sí problem máa lọ sí location ẹ máa wà bí onídìí ọ̀sẹ̀ kan. Ọ̀sẹ̀ Yeah. <laughs> I'm happy. Oh, really? Mm-hmm. Gbogbo nǹkan bíi ìwọ̀n ìtajà rẹ̀ ló òkè ọbẹ̀ tí mo sè lánàá o ó jóná ẹ ó jóná gbogbo ní. Rónkẹ́ òun ọbẹ̀ tó jóná ló rùn bí pẹ́ẹ́. báwo ni location ah! iṣẹ́ wo ló ti ṣe. ṣé wọ́n ti ń fún ẹ ní èrò tó pọ̀ ọ̀ṣán ti ń àbí. yeah very nice. kí ló sọ pé nílé ní jíjẹ. ṣé kí lọ gbọ́ ní fúzà. Voy a Kọ́lẹ̀kùn náà wílé ṣé dìdìrín ní ẹ̀yìn? Kọ́lẹ̀kùn náà. Kàn bá yẹn. Kò fẹ́ di star. Wàá di star. Àmọ́ màá fi ojú ẹ̀hún ìmọ̀. Torí mọ̀ gbogbo tó bá di star tó máa fi rí ọ̀pá. Àǹtí Rónkẹ́. A máa ń gbádùn fíìmù yìí gan o. I'm sorry, um, ṣé Fẹ́mi wà around? Bro Fẹ́mi, wọ́n ti lọ sí Dublin. Fẹ́mi Lancaster ṣé o mọ fẹ́mi tí mo sọ tó kúrú báyìí. ah àwọn àtìyàwó àtọmọ mẹ́fà. fẹ́mi ti má dé. ọkùnrin mẹ́ta obìnrin mẹ́ta. ọkùnrin mẹ́ta obìnrin mẹ́ta. fẹ́mi ti má rì. ah wọ́n ti má rì tipẹ́. ṣùgbọ́n pé fẹ́mi ti travel ṣùgbọ́n ìjọ fẹ́mi travel. Ay, God. God. Fẹ́mi ti má rì. Hey! Eh? Fẹ́mi, coach ṣùgbọ́n. lẹ́kọ̀ọ́ ọ̀gá mi nǹkan tó máa ṣẹlẹ̀ ní tó ti fún gbogbo àwọn tó pẹ̀lú nínú script mi. ẹ sà script ronke ṣì wà lọ́wọ́ mi o. wáyé tó fún látọjọ́ yìí mo ń tra láti rí ìjẹ tí busy òun busy always. wàhálà Ronke máa ń pọ̀ o lè bí sí i ó lè ṣọ́ọ̀pọ̀ máa wá báyìí wọnú mà tí òògùn bá mọ ṣe ń ṣe wo ló yẹ lọ bá wọn gbogbo ibi tó wà ó máa mú wá bẹ ó nígbà tí mo rà sí pé kó wọn yẹn fún ẹ. ń sàgbà tí n bá pè tó bá sọ pé òun ráyè náà ni bọ̀ ó ti pè mí ó sọ fún mi pé òun máa rán yẹn wá gbà. ó ló máa rán ẹ bẹ́ẹ̀ ó ṣòfò máa wá nù ó ti decide ah, ni mo ẹ fi ṣe. báwo lẹ́kọ̀ọ́. ok sir àwọn lédì méjì kan wá ń sìn wọn láwọn látọ̀dọ̀ Rónkẹ́ṣọ́lá yẹn wọ́n fẹ́ wọn. Rónkẹ́ṣọ́lá àti kí wọ́n lé ọ̀dẹ̀ rí báyìí. ọ̀gá mo sọ fún yín náà ó máa wá gbà. àwọn èèyàn láì tiẹ̀ ìwà ẹnìkan náà ìbínú àwọn èèyàn tó wà ní ẹ̀jẹ̀ yìí. ọ̀gá bá máa pàṣẹ ọ̀rọ̀ náà ni. ẹ báwo ṣé wàá bá. látọ̀dọ̀ àǹtí Rónkẹ́ ẹgbẹ́ ìsà wọn ní káwá báwọn gba script àwọn. àṣẹ méjì ló wa ni. rárá sáà ìmìnìkan náà wa wọ́n ní wọ́n ṣe. yes sir most wà ní sà ibòmíì là ń tí wọ́n mi ẹjọ́ sá ẹ má sọ fún àǹtí pàjọ wà ní ẹjọ́ sá. kò náà bá mi ní sọ fún fún wọn ṣe yín mọ ok sir. ẹgbẹ́ ilé ìgbẹ́ fún wọn mọ́ fífi bá wọn. ẹ ṣe sà ẹ ṣe sà. ẹ bá mi kí kó máa ta iná ọlá. ṣé ẹ̀yin guys ẹ try láti ṣe dáadáa o àní táìmù rárá o three days la ní pẹ̀lú Rónkẹ́ ẹ̀dà ní wàhálà ni ṣe ní láti act fast àwọn gbogbo ya nìkan sùn gẹgẹgẹgẹ dẹ́n ṣe dáadáa lórí gbogbo àbí tó yẹ ká lọ kẹsàn kò ń wá ẹnìkan tí ò sọnù kiri ẹ need láti fast ṣe get. dábì ẹ trust me na ẹ mọ̀ pé mo kì í dọ̀ ẹ mọ̀ na mo kì í dọ̀. àsìkò ojúláwọ owó tó yẹ wípé má ṣe. ẹ wá ẹ wá pm kí ni gbogbo rubbish list now tẹ́ẹ̀mù lọ́nà àmọ́ sọ fún yín olóyè sí ìsànà máa yà lẹ́ni ẹ mo sọ fún yín pé woman difficult fún mi láti get ló jẹ́ kí n wá pè yín mo dẹ̀ wá bá yín ẹni ẹ̀kọ́ máa mu ṣìkì mo máa ń pm gidi bí Yínká Ọládélé àfihàn Ẹniọlá Sodiq tí bá pè wọ́n tí bá pè wọ́n ṣé tí mo ti ṣe sẹ́yìn máa ń pè wọ́n inú mi máa ń dùn tí bá fún wọn lówó ẹni ẹ kíkó gbogbo clip fún yín àti artist mi ẹ máa bá mi pè wọ́n láti pè tí ò sì dé yìí for the past three hours as in dúró de nínú bíbáyìí ó ní time tó kí n lọ bíbáyìí ẹ bọ́ gbogbo mi tàbí ọṣẹ location manager everybody mi ò rí wọn mi ò rí gbogbo crew mi ẹ fẹ́ payé mi jí àbí. wẹ́ẹ̀sì ẹ̀dẹ̀ ní kí ní sùúrù ọmọ wẹ́ẹ̀sì mákìnyà ní dọ́dọ́dọ́dọ́ kí n lọ kí n lọ lókè where's Ronke. Oh, that's okay that's okay mi fẹ́ kẹ́ máa pariwo ah, and kẹ́ take it easy ẹ kọ́ pariwo ṣebí àti fara yín ni. pm um, ẹ try kẹ́ pé artist yín. brent mo ní báyìí ni pé mo ń pe Ronke kò píkì kọ́ mi brent mo ní báyìí sísìn kò píkì fún mi test ló fi ń bá mi sọ̀rọ̀ àmì ọmọwé àmì ọmọwé ló ń pariwo ṣẹtiri kì í ṣe fọ́ọ̀sì yín tí o bá jẹ́ mákẹ́tà mi tó ní kí n lo Ronke kí n lo Ronke òun ló máa jẹ́ kí iṣẹ́ yẹn ta dáadáa kí n lo ó oh, good ó mọ̀ hard mo tẹ̀ sọ fún yín ẹni ẹ má bá mi ṣe ṣe ti bá mi ṣe ẹ ti bá mi ṣe iṣẹ́ ti pé o ti dé bíbá yẹn sìn i paid you now mo fún yín lówó mo fún yín lówó everybody mo fún yín lówó ẹni tí waste time ó ká mi lára mo waste owó náà kì í ní sùúrù fún kíní kì í ní sùúrù fún kíní kì í ní sùúrù fún kíní. ok ẹ jẹ ẹ jẹ kẹ isi ya. ẹ fẹ́ báyìí mi jẹ́ ni náà. ok ok ok ok ok ok ẹ mọ tí mo ti bẹ̀rẹ̀. kí ló ṣẹlẹ̀. àti ẹ̀ kí wà náà. báwo ni sí ìwọ lẹ fẹ́ shoot. kí ló ṣe ń pariwo má gbàgbé lines mi o. Ah. Um, kí mo fẹ́ sọ náà ṣebí story yìí ni tèmi àti bàbá yẹn ti love ara gan. story yìí tẹ like bàbá yín tó. oh tèmi àti bàbá mi fi ń fẹ́ra. fẹ́ra báwo fẹ́ra báwo ìwọ àti bàbá yín wọlé ń fẹ́ra. ṣé ẹ fún script ni ṣe bẹ fún lóhun ẹgbẹ owó náà ṣé ẹ fún script ni kí ló ṣe yín. ẹ fara balẹ̀ o kí ló ṣe yín black black ni black black. ìjọ jáde dúdú àti dúdú tó bá wà wò. dúró ta ló fẹ́ yàṣẹ ta ló fẹ́ handle camera. tóyìn tóyìn tóyìn sọ̀rọ̀. tóyìn kí ló dé kí ló ṣàb ó bísí pẹ̀lú àwọn ọ̀tẹ̀ náà. jọ́nà àwọn iṣẹ́ àwọn onítọ̀yìn ìyá alákàdá. ṣé kò fáyìn. ọmọ olódò ṣé fíìmù làwọn yẹn abẹ ẹ kí lélẹ̀ yẹmi ló máa lo sound. ló máa sound. ọ̀jì ńkọ́. ọ̀jì ojú òòrà yìí ó wà ń bíṣẹ́ kan. kí ló ṣẹlẹ̀ pẹ̀lú boom kó sí apel ni. Ah, jọjá rẹ àròkù ni. ẹ níbo níbo mo sọ fún ọ kí lè sọ five million naira lókù. Ah, ṣé wàá ń respect gbé rédíò mic àti làpẹ́ èlò làpẹ́ èlò gbogbo ẹ̀ ṣàgbọ̀wọ́ ṣe fọ professional. five million èlò eh? gan ló ń gbogbo five hundred thousand èlò ṣé fipè tó ń gbà ní kí ni káwọn kúnlẹ̀ afọláyún ṣe ń fi ten million fifteen million ya project. ẹ sì gbà mí. ṣé o mú làpẹ́ ọ̀mí dání. ṣúbí ẹ dàrú ni bọ́ wà ní mọ́tò ṣá àlọ́ mú làpẹ́ mi ní mọ́tò sí ayé lè iṣẹ́ ayé là ń ṣe má jẹ́ kán pa mi torí wọ́n láwọn ọmọ tó fẹ́ Ọ̀tẹ̀múyìwá Adémọ́lá kò mọ act ah, ah. upcoming actor ni mi ò fẹ́ mi ò fẹ́ last time ló ló fẹ́ lo ọdún àbífẹ́ mi upcoming àwọn èèyàn mọ act. sọ fẹ́ máa cast fún wa. nílẹ̀ yẹkùtì actor lọmọ yẹn àbí yọ̀mígo àwọn yẹn ọba reaction ni wọ́n ìkan náà àwọn méjì mo fẹ́. kò ṣe star o star ni mo fẹ́. sẹ́yìn mo pẹ́lẹ́yẹ tẹ́lẹ̀ ni kí mo bá kàpẹ́ báyọ̀ just like that ni lọ́lá mo bá dàda báyọ̀ ẹja yà bẹ́ẹ̀ ẹ má yà bẹ́ẹ̀ ẹja yà yà bẹ́ẹ̀. no problem no problem no let's do this thing. I know my shoot shoot. ma lọ change bóyá ma fún mi like one hour text me. Ah! mo ṣẹ̀ṣẹ̀ fọ ojú mi ni màá wẹ̀ ma clean ojú mi. Copy on okay, okay, just make it snappy, please, please, please. Because together, don't worry. No, no, no, I don't want to. Mo ma cash on me, Oh gosh, I'm a my to five hours. because to me, I'm ṣẹ̀ṣẹ̀ máa dín. Ṣé máa yá bẹ́ẹ̀? Ẹ yá bẹ́ẹ̀, yá bẹ́ẹ̀, yá imagine ṣe mò ń sunkún. Too oh, late. I should clean now ẹ pè rolling àbí kí lè máa pè rolling ẹ pè action ẹ ro kò pè action. mo sọ́ọ̀rì mi ò lè dá I have a name to protect. mi ò lè dá I name to protect. wọ́n ti lọ wọ́n ti lọ. báyìí kò la kọ báyìí máa ń ṣe ni o mọ o àwọn àwọn akọrin jẹ gan wọn lọ́wọ́ tí wọn kọ wọn máa ń perform lórí stage lásán wọn máa ń gbàgbé ṣe máa ṣe gan màmá ọ̀dọ̀ bóbí jẹ́ kí n bá wọn yá gbà. kí ni ó yá ni ògùn ló máa pẹ́ tí má sọ pé ògùn mọ́tò lògùn ṣàngó ló máa pẹ́ ṣòro èmi náà máa wà ní mọ́tò ṣòro pórí ẹ̀ ti burú tí bá fẹ́ kọjá ẹ máa ṣe bí èèyàn gidi wo bóyá ń ṣe olòṣì aṣẹ́wó olè ọ̀lẹ àtọ̀lé kí ló ṣẹlẹ̀ jẹ́ òun fún ẹ. ẹ jì lélẹ̀ yìí. ọlọ́run máa jẹ kí ló dé iphone five nǹkan bb porsche nǹkan the worst mo lè accept ni bold five. àmọ́ mi ò ní gbogbo yẹn jẹ́ ń lélẹ̀ pẹ̀lú yìí. ó ti Ah, kò dá báyìí o ẹ ti fojú mi wọlé o ah, ó ga gan àbá ah, adista. Rónkẹ́ Rónkẹ́ Rónkẹ́ Rónkẹ́. fún yín report location yẹn. báwo ló ti lọ. sà ọmọ Rónkẹ́ yín yẹn ó gbẹ̀mí wa gbóná gan sà. lóòótọ́. sà báwo ni Rónkẹ́ ṣe máa ní káyà thirty cents within two days. sà in fact ó terrible ó ń forí wa gbára ni ó ń forí wa gbára kò séèyàn tí ò affect Tóyìn Israel tó ń yaṣẹ́ ó ń sùn báyìí lórí kámẹ́rà ó ń sùn èmi ni màá tún jí ọmọ we have to finish this job sà kò easy. ṣe ẹ parí iṣẹ́ yẹn. sà á parí ẹ̀. ìwọ náà ṣe mọ̀ pé o ṣiṣẹ́ ni ìwọ náà wàá máa dán lóṣù pé o ti ṣiṣẹ́ o pé o ṣiṣẹ́ kan o ronke ló wà nù ẹ̀. but kò easy sà yẹmi àmàlẹ́ tó ń sand ibi tó ti ń swing kí ni bùnmi ẹ jábọ́ lọ́wọ́ ẹ̀ ah. continuity slate jábọ́ lọ́wọ́ ẹ̀ Eh? Eh. especially ọmọ tó nù olóyún tó wà ní jẹnẹrétọ̀ anú eh. ẹ̀ ṣe mí mo ba tó sùn sẹ́gbẹ̀ẹ́ jẹnẹrétọ̀. ṣe ṣe náà ṣáà ṣe kò lánà. kò lánà ọkàn wípé kiri lóru. àìmọye epo lóru ah. àìmọye. sà mo ń wò pé next project a máa ṣe yẹn sà mi ò rò pé máa cast ọmọ yẹn mo fẹ́ ta kọ́nà àbíbo fìdítì ọmọ tí mo ti láì náà fún iṣẹ́ bíi mẹ́rin lọ́wọ́ sọ fún mi pé oh, mọ́tò tiẹ̀ ti jà sí àná ọmọ mọ́ṣẹ́ kò síbi ọmọ yẹn ti ń taṣẹ́ náà for this corner for that corner ó ń ṣiṣẹ́ yẹn lọ ni. ẹ wá ní gbogbo ohun tí fẹ́ taṣẹ́ ọ̀dọ́ yín ni. ẹ tá gbọ́dọ̀ mi ni òun ló máa ṣiṣẹ́ yẹn òun ló máa ṣiṣẹ́ ọmọ yẹn mo ṣe sẹ́. sà ẹ̀mí pé iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ta tó lẹ̀ yẹn ọmọ yẹn ló máa play lead. òun ló máa ṣe gbogbo ẹ̀ kò tí ì sẹ́ni tó mọṣẹ́ tó sẹ́ rape mo sọ fún ẹ abẹ́ ló ti ṣiṣẹ́ ni. abẹ́ ibo ló tó ń ṣiṣẹ́ sá. a tó máa sọ kiri. ó mọṣẹ́ wọn náà ò rí nǹkan tó rí orí jì tó fà fún yín. àwa la mọ nǹkan tó ń tà mọ jù ó àwọn ọmọọṣẹ bọ bẹ́ẹ̀ ṣe wọn ó mọṣẹ ó mọṣẹ yẹn sà lọ́dọ̀ ti wá. ọmọ àtàṣe ọmọ yẹn àtàṣe. sa ọmọ yẹn àtàṣe. àtàṣe. àtàṣe. èyí lè fi mọmọ Ọlọ́run tó lọ mú off day ní ọ̀la ẹ̀fẹ́ kó mú I don't do bad well you know why I'm used to my house. ọ̀rẹ́ <clears throat> ọ̀rẹ́ ká there's something very important to fẹ́ ká sọ um, mo ti solitary, and I'm sure na I'm sure mo ti sọ́ọ́ létí tiẹ̀ náà rẹ̀ Um, runke. Um, um, Ronke Ronke Ronke Ṣọlárin yeah I'm sure you both are familiar with her name. sure sure. sure each time you must really on screen, woman knock me off balance. Ne? She's damn good as an actress and she's damn sweet as a lady. I mean, I'm in love with that girl. This like um get me right, get me right. What I mean be there is this kind of um emotional attachment. Now I'm Mijiji. I connect back on Timothy Ribai. I don't know. I don't get it. Eh, she bad texting. Eh, jẹ́ kó yẹ like ẹ̀ o the love fún. You know? Uh, uh, uh, no, don't, don't get me wrong. In tí mo sọ kọ́ ló I'm talking about marry Mufefe as in mo fẹ́ fún ring I'm not cut out for fling anymore. I won't come down all the way from the States just to come on that. Um, for what? There are a lot of ladies over there now. For me to come back here, would like ọmọ yẹn, and I think it can work. So, so wà ókè ṣá? Nǹkan tí mi sọ fún ẹ pé kò kọ̀ gbé nice time kó dẹ̀ feel like my party, tiẹ̀ Kill Kí ló Okay, take me some jẹ́ kí Surely, sanwó fún ẹ sórí. Ó wà ókè. Ìwọ fúnra rẹ̀ gangan ló èèyàn sọ fún wípé òun láìkì yàn òun ní feelings fún òun fẹ́ fẹ́ ní ṣùgbọ́n kan fẹ́ fún ní ring òun sọ pé kókò òde kó lọ ní nice time pẹ̀lú ẹ̀ now let me make something clear to you sori àwọn actresses tẹ́ wo yẹn èèyàn ni wọ́n náà ṣé wọ́n gbéná sórí wọn gbéná sórí náà so then jẹ́ kí n sọ fún ẹ èèyàn kan náà ló máa fẹ́ actor ló máa fẹ́ actress. yeah don't get this let me tell you something sori one one separate characters wọn ni they are deflecting their roles May believe nígbà tí wọ́n ṣe yìí so you have to just get it right ó kàn ń sọ bla bla bla bla ẹ pé àwọn artist kan wọ́n ń ṣe kinní kan wọ́n ń ṣe bla bla ah so easy ni kí o máa mọ́tò fifteen million ten million seven million iṣẹ́ wo ló ń ṣe. hey hey hey you don't get it wrong let me correct an impression here sure some of these ladies won't get endorsement wọ́n ṣe adverts and they're getting them gifts listen to me if you give them reason to stay with you wọ́n máa dúró tó bá fún wọn ní reason they will definitely leave wọ́n máa convince wọn this is about love àwọn náà ní soft spot now ẹ̀kọ́ rògbòbí àwọn lè bá ẹ ni i mean don't don't talk like that cup now. àbí ṣòro for the fact pé also kan ò dá basket doesn't mean the whole orange. is bad. you get me right now. na image wala image ni. why two against one you have my back and i'm over there. congratulations i'm i'm i'm gonna be your best man. mo sọ̀rọ̀ um, pé kíni yẹn ti concern mi. Ah, àná dẹ̀ sọ negatively ni yorùbá sọ pé àṣẹ kò níṣẹ́ àdúrà sàn jẹ pé lọ you understand everybody complain pé ẹ bó ṣe hard time The location ó ṣe make it difficult and all of that wọn á ní okay ó yẹ kí n sọ fún ẹ tó ta kó lè kó lè kó lè ṣọ́ra ẹ. ẹ má dá wọn lóhùn àwọn producers yẹn máa ń parọ́ gan. wọ́n máa ń parọ́. yes wọ́n máa ń parọ́ gan that's one then second iṣẹ́ rí most of them iṣẹ́ ọwọ́ wọn báyìí òun náà ń jẹ bẹ́ẹ̀ ni ṣé dípò wá ṣe wà yìí gbà tá nǹkan mọ̀ nǹkan tí mi ṣe fún ọ̀pọ̀lọpọ̀ nu wa ló ń lọ lọ́ọ̀kan yẹn wọ́n máa ẹlòmíà ní à ah, tóun ò bá péré sí ẹ lára ò lè mọ̀ áàtì o a ah, kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ pọ eré sí ìlànà. ọ ẹ̀yin kò lè yé yín kò lè yé yín. báwo ló ṣe ń ṣe. a ní à wọ́n fẹ́ ṣe o máa bọ̀ ní room two o oh àwa ṣe audition room two o oh five. Ah. kò wá ṣe kinní kan. ẹnìkan. ẹnìkan ẹ̀yin náà gbọ́rọ̀ ẹ̀ rí tó bá ti ṣe audition á ní kéèyàn kan máa lu ẹ táwọn kan ò bá tilẹ̀ wọn ò ní lu ẹ mọ́ wọn wá kò náìsì náà so tó bá di tọ́ọ̀nù tiwa ẹ̀ àwa náà máa máa ṣe fún wọn so a lot of times it's not even our fault nǹkan tán ti ṣe ni. so time tiwa rẹ̀ a máa ń ṣò wọn wọn a máa complain wọn máa pariwo òṣì wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ṣé àwọn marketers náà máa ń ṣe. èmi ò mọ but because marketer kankan sùn mémi rí o àmọ́ mo gbọ́ pé èmi inú wọn. ṣé àwọn pé mi ò mi ò sí lẹ́wọ̀n. ẹ mọ mọ kí ló ṣẹlẹ̀. Ah, ah. tani ó tiẹ̀ ti dáa. àfíìsì ẹni ọlá hello afis kí ló ṣẹlẹ̀ ah, afis pm ní ẹ̀nà àwọn ah, sọ pé kí Báyọ̀ ti dání pè mí fúnra rẹ̀ ẹ̀ kí ló mean afis please please please don't bring that kò tí ì sanwó mi o mo sọ hundred percent ni mo fẹ́ gbà that's why ẹ ó sọ fifty but hundred ni ṣe bọ́ǹdì eleven lẹ́ni mo níṣẹ́ mo máa dé títí four pm but máa lọ lọ́ndì twelve by twelve noon i'm leaving that place cause mo níṣẹ́ pẹ̀lú àwọn ògùngbé làbẹ́òkúta ṣẹ́gun ni ṣẹ́gun ló pè mí ṣẹ́gun ni ọmọ mi náà ni ọmọ mi ni kò kò twenty six so iye ọjọ́ tí mo ní fún yín nìyẹn i feel it's simple now pé mercy now pé mercy àìgbé gentry àbí kò pé flaky pé doris now ẹ ò lè pe tọ́lá ní ọ̀sìn rin jẹ́ ń later later later later létà létà jọ sori láyéláyé ẹ má wàá gbé fóònù fún mi mọ́ kọ́sọ́ orí pé mò ń bá mákẹ́tà mi sọ are you mad. ẹ má bínú. ewu ń wèrè gan-an tẹ bá fẹ́ wá kọ́ṣẹ́ ẹ máa ẹ máa kọ́ọ̀lù ẹ máa flash kiri. rọgẹrọgẹ filẹ. tó bá gbà yín síṣẹ́ tó ń tẹ́ ẹ̀kọ́ tí wọn ò gbówó lọ́wọ́ yín ẹ má máa ṣe bí olórí burúkú ó yé mi ó fẹ́ rèdì sí wọn wọn ń ṣe ní mo ti sọ́ọ́ sì máa gbowó group kó ṣì lọ́kọ kó ṣì kúrò bọ́ ìwà yẹn kan rí wọ́n ti bà tiẹ̀ jẹ́ bó ṣe wà yẹn. àwọn boys ah, àwọn boys industry wọ́n ti bà tiẹ̀ jẹ́ àwọn ọdún adékọ́lá fẹ́mi adébáyọ̀ mú ìwà adémọ́lá àfíìsẹ́niọlá adéníyí johnson. wọ́n ti bà ti gbogbo àwọn gẹ́ẹ̀tì wa yẹn. kí la fẹ́ ṣe sí i ọmọ àwò náà ni bọ́ anytime bá ti jẹ́ iṣẹ́ ẹ jẹ́ kí n máa wọ̀ ṣe máa wẹ̀ ẹ má bì í ẹ̀yin náà má bì í ẹ fún wa lówó aṣáàgbẹ̀ eh, mọ́tò wa lọ ẹ fún wa lówó. Eh, ẹ fún wa lọ. ẹ kò sí wàhálà tó bá lọ náà kò sí wàhálà. all right. délẹ̀ owó ti délẹ̀. Ah, mm, mo ní mad story then ẹ má bá mi pé bọ̀bọ̀ yóò kọ bọ̀bọ̀ dáyọ̀ bọ̀bọ̀ fàlẹ̀ ti fàlẹ̀ lẹ́yìn o Abẹ́lárìn. ok director. ẹ mo bá mi bá sọ. no problem. ẹ mọ̀ pé kò tẹ́ bá ti sọ ojú máa gbọ́ ẹ̀yìn mẹ́kẹ́ta. ṣáà ti jẹ́ kí script ẹ rẹ̀ of course. Umare. Ìwọ ní kíni. ọjọ́ sì ti mú rí ẹ ọjọ́ máa wá ṣẹlẹ̀ nínú ilé tí mo gbà fún ìyàwó mi olo tí wàá bá ṣiṣẹ́ kúṣe ìwà àgbáyà yìí. àbúrò sọrí sórí mi ò mọ̀ pé wọ́n lo rẹ́ǹtì lẹ́yìn mi ò mọ̀ má bínú but àbúrò. ó ní òkúta bọ̀ ọ́ ọ́ ọ́ ìbọn ni o. ẹ̀gbọ́n ẹni sọ èmi òkúta bọ̀. sọ fẹ́ kọ́ ọmọ rẹ̀. ìkàtà bọ̀lẹ̀ sí kí ló kí ló. jọjọ lọ́n fọlọ́ bẹ́ẹ̀ jọ ṣáánú mi máa bínú iṣẹ́ ìṣù ni jọjọ lọ́n ò ní ṣẹlẹ̀ mọ́ jọjọ lọ́n. Nǹkan yóò máa dẹ̀ yóò máa bí o ti sọ fún ẹ kókó má sọ̀rọ̀ ṣé bí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ yá mi ó ti ṣẹlẹ̀ tó ojú ẹ̀ ti mọ́ á jẹ́ kẹ́ fún ẹ níbi tí ọ̀rọ̀ dé dúró kò sí àyà àti kọ̀kọ̀ fẹ́ mọ́ kò sí kókà àti kọ̀kọ̀ mọ́ ló lọ sọ fún mi ṣẹ̀ṣẹ̀ ni pé mo nífẹ̀ẹ́ ni wọ́n sọ fún mi mo kọ́ tí kún sí gbogbo nǹkan tí wọ́n sọ fún mi wọ́n bá mi sọ́mọ nípa irọ́ ni ó tún jẹ́ kí n fojú ara mi wọ́n lọ kẹ́ ládùúgbò nǹkan tí mo ṣe fẹ́ má sọ pé kí n sọ bá ti jọ torí Ọlọ́run i promise mo irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ anything jọ please i beg you in God's name please jọ torí Ọlọ́run. àdá ìwà mi mo tọ́jú ẹ ni nítorí pé ó ní iṣẹ́ tó ìfẹ́ ṣe and there is one particular person tí mo fẹ́ rí lè lò fún kankan and the person is you yes you know ọ̀rọ̀ tó ti pé mo pa ẹ̀ ìjókòó tí bá tó ń bá rí ẹ̀ pẹ̀lú ọkùnrin I swear to God Almighty máa parí mo fẹ́ mọ̀ mo rò pé high time ní fún ẹ láti jẹ́ kí n mọ gbogbo family especially àwọn ọkùnrin tó wà mẹ́rin torí tí n bá rí bàbá ẹ pẹ̀lú ẹ tí mi mọ̀ kí bàbá ẹ ní bàbá nítorí ẹ tí mo kà mọ́ ẹ lọ́dọ̀ he is old enough to be your father síbẹ̀síbẹ̀ ni mo dẹ̀ kà mọ́ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bí this kò yẹ ẹsìn tó bá fẹ́ kí nǹkan tí mo wà lọ́kàn mi kó ṣe ṣe jẹ́ kí o tó bá yọrọ bẹ́ẹ̀ máa pa ìyẹn máa pa ìwọ náà I swear to Almighty God I'll kill him ṣe crime ni pé mo lọ́fẹ̀ẹ́ ṣé ṣe ni pé mo lọ́fẹ̀ẹ́ just try. Let me see you. Just try. Just try. People can be so wicked. Can you imagine? Àwọn ìbọn ìṣe wáyé. Ibi tí mo kọ nọ́mbà ọkọ̀ wọn sílẹ̀ torí kí n mọ̀ bá gbàgbé mo ti kọ́ síbẹ̀. Let me see it. That's good. All right, uncle, ẹ ṣe gan. Ẹ kú ọ̀rọ̀ lò. Tàbá dẹ̀ tún ní ìbéèrè kan àbí mìta fẹ́ bí a máa kàn sí. Ẹ wo ibo lẹ wá ń gbòkú wọn lọ báyìí. <laughs> kò sí nǹkan táwọn náà fẹ́ fi òkú olókùn ṣe a máa lọ deposit ẹ̀ sí mortuary títí títí tá a máa fi parí gbogbo investigation wa. yóò mọ̀ fún yín ṣe o. bí o bá ní sọ yín kò ní sáré lẹ́sẹ̀ o. ọ̀rẹ́ kí ló dé kí ló tó wá ronú lọ tó tó yìí but ṣé ẹ ti gbọ́ anything nípa dáàdì náà ni. ẹ̀yin ọ̀rẹ́ àti ẹ ti gbọ́ nǹkan kan rárá nípa dáàdì rárá even mọ́mí àtàwọn ẹbí wọn ṣẹ̀dé láti police station ni wọn ò tiẹ̀ rí any traces tí dáàdì wà rárá àgbọ́ nǹkan kan àti ẹ̀rí. ṣé ẹ ti pe aago wọn ṣá. aago dáàdì a ti pe aago wọn gan aago wọn gan ò lọ a ti pè wọ́n pè wọ́n aago wọn ò lọ. ọ̀rẹ́ èmi ń wọ nǹkan kan o èmi wò pé bóyá dáàdì àti àwọn colleagues wọn bóyá wọ́n lọ sí location then ibi tí wọ́n wà kó network àbí possible. location kẹ̀ èyí tí dáàdì bá tiẹ̀ tẹ̀lé àwọn tó má tẹ̀lé wo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ní location dáàdì àti ẹ̀ ṣe pé wọn ò ń ṣe dáàdì ah, bó ti ń lọ bíi five days náà tàbí rí dáàdì ah, ẹ mọ bí mo ṣe jẹ́ lójú dáàdì náà dáàdì àti ẹ̀ tí wọ́n àti ẹ̀ ti pè mí àbí kàn ti pè mọ́mì pé ah, wọ́n ti bèrè àlàáfíà wa bó tá a gbọ́ nǹkan kan wọn ti pè wọn wọn pé ní wọn pé ní bòdì rárá àti bẹ̀rẹ̀ ẹ wò ó. nǹkan tẹ́mi mọ̀ ni pé lágbára ọlọ́run lágbára ọlọ́run a máa rí dáàdì àdẹ ní gbọ́lá burú sí wọn ṣúrẹ́ sí dáàdì tí dáàdì fi rìn padà nílé ó lọ́ máa fi rìn wọlé padà wá bá wa ṣó ti gbọ́ tòkè tèkè easy ó ní ìdá tí bá jẹ́ má rò ó ṣùgbọ́n má rò ó káwọn nílò ọkùnrin ọ̀run sókè sókè. mo dájú kì í ṣe èèyàn bẹ́ẹ̀ náà we know mo fi mí ìsáájú. ṣé olóyè lọkọ yìí ni àbí irú èèyàn wo ni wọ́n jẹ́. olóyè lọkọ mi wọ́n fi joyè lu wọn. ṣé ẹ̀dá ilẹ̀kẹ̀ àtàgbé mọ́. ilẹ̀kẹ̀ àtọ́ agó ọkọ mi rí ọlọ́pàá ibo lẹ ti rí. bẹ́ẹ̀ ni ilẹ̀kẹ̀ àtàgùn dádì ní ibo lẹ ti rí. madam ẹ farabalẹ̀ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gbọ́n ni pé àwa náà àmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èèyàn kan ló ta lólobó wípé wọ́n rí òkú èèyàn lágbègbè ẹlẹ́rìí. lánàá bá gbéra lánàá bó sílẹ̀. orí mi o. ṣe rí nígbà tá a débẹ̀. a rí i pé wọ́n ti gé òkú èèyàn lékìrì lékìrì. mo bẹ́ ọ mọ́mí. kò séèyàn tó lè mọrú ẹni tẹ́ni yẹn jẹ́. mo bẹ́ ọ. àmọ́ ìgbà tá a wá wò a wá rí ilẹ̀kẹ̀ àtàgò yìí bẹ́ẹ̀ a wá wò pé ó ṣeé ṣe káfí. ilẹ̀kẹ̀ àtàgò dẹ́tì ẹ̀ rèé. bẹ́ẹ̀ni ilẹ̀kẹ̀ àtàgò dẹ́tì yìí. madam ẹ tèkẹ́ ẹ ṣe ọlọ́pàá kí ló wá ń ṣẹlẹ̀ sí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìwádìí ṣì ń lọ láti mọ wọn tí wọ́n ṣe iṣẹ́ ibi àmọ́ gbogbo báyìí jẹ́ àwa náà máa kàn sí láti wá máa fi tó yín létí láti gbọ́ ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń rọ madam. mo gbé mo gbé ọlọ́run ṣàánú mi o kí lè lè lẹ́yìn kí lè lẹ́yìn o. yẹlẹ ṣé ká lọ pa jẹ́ ni. pa jẹ́ nkẹ́ àti ìyá wọn ń sìn látàárọ̀. Ah, ah. kí ló dé kí ló ṣẹlẹ̀. Rónkẹ́ mà ni. èyí ah, obìnrin makeup yìí ṣá tẹlifọdún kan ṣe makeup tí wọ́n bá gbà yín láàyè. ó ń tẹ̀gọ́ ni lórí set látàárọ̀ àfi bí director ṣe ń sọ dialogue fún tí ò rí sọ. kò lè rí sọ ṣé ẹ̀yin ò mọ̀ pé ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni. ọkọ ẹ̀ kú kẹ̀. ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé Mr. Badmus marketer ló kù ọkọ ẹ ni. Ah, ah, ah, òótọ́ mà ni. ìjẹ́ wọn pé wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ lékiri lékiri báyìí náà gé ẹran ẹ̀ sílẹ̀ ìlẹ̀kẹ̀ ọwọ́ àtago ló jẹ́ kọ́ mọ̀ pé òun ni and ó dá mi lójú wípé bó ṣe wà yẹn ìyàwó oníyàwó kan ló lọ ká mọ́lé bóyá ọkọ ẹ̀ ló wá ká mọ́ bẹ́ẹ̀ tí wàhálà yẹn fi ṣẹlẹ̀ ẹ wo ibi tẹ́ máa sùn sílẹ̀ wáyé o because bó ṣe wà yẹn kò lè pick form kankan. ọ̀gá ọ̀ mẹ́wàá ṣẹlẹ̀ ní industry wa yìí o mẹ́wàá ó kọjá mẹ́wàá twenty ogún ó ń ṣẹlẹ̀. ẹ ti gbọ́n náà ṣé o pé nǹkan tó dáa fún màmá kẹta ẹ nìyẹn tí ẹ ti pọ̀ jù tí ẹ ti pọ̀ jù ẹ wò jìbìtì ló kàn ń lò fún àwọn obìnrin wa ẹni ó dà ẹ sọ fún mi fíìmù olóṣè tó ṣe yanjú rẹ. I wonder o. ṣé báwọn mákẹ́tà tó dáa tó dáa ṣé wọ́n ṣe ń ṣe nìyẹn. ọlọ́run ṣàwọn wa bó ṣe wáyé ni òun kò lè fi fọ́ ẹ̀ ẹ̀ fún ọmọdé ṣe máa ṣe ṣá. ẹ ṣáà tètè. wọ́n rí pé gbogbo bá ṣe wà lórí set lẹ́ǹkan yẹn ó act dáadáa ó kàn ń gbé gbogbo lines ẹ gbági ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn kí nìkan tó dé. ọwọ́ mákẹ́tà ni badmus tó kù rẹ̀ inú bọ́dà mi swear ó dùn mí i'm not happy ó really disturb me. badmus kò sẹ́ni tí kò badmus ò dùn ẹni tó kú ti kú àwa aláyé la máa máa ṣayé lọ. mo mọ̀ bọ́ nǹkan tó jù mí jù mí pé bàbá yìí promise mi pé máa produce film mẹ́ta kó tó ẹ̀yin náà dẹ̀ mọ̀ kí produce film mẹ́ta tó bá jáde báyìí mo ti star mi nìyẹn. Rónkẹ́ ṣo fẹ́ gbòdòdò ọ̀rọ̀ ṣo mọ̀ bóyá ikú Badmus blessing ló jẹ́ fún yín. <laughs> ṣorí Badmus tí wọ́n ń wò yẹn oníjìbìtì ayé àti ọ̀run ni Badmus bó ṣe máa ń parọ́ kiri fún gbogbo àwọn producers yẹn òun máa ṣe báyìí fún wọn òun máa ṣe léyìí fún wọn tí kò dẹ̀ ní ṣe fún wọn irú wọn dẹ̀ pọ̀ gan-an ní industry ṣé bí lára wọn ni bọ̀bọ̀ pm tó kúkúrú yẹn eh, kí lorúkọ ẹ̀ lẹ́kàn. abájọ ṣé nítorí ẹ̀ náà ṣe pé lẹ́kàn síṣẹ́ mọ́. Ah, irinṣẹ́ owó ẹ̀ ló ń jẹ yẹn o ṣòro ìkókùn tó máa sọ fún mi rọ́ńkẹ́ just mi ò fẹ́ borí ọ̀rọ̀ badmus kí ló máa ṣòro owó ẹ̀ fún ẹ̀ kò tẹpá mọ́ṣẹ́ ẹ̀ good so òun ní ìdẹ́nibọ́dì a good actress mo ṣe é níṣẹ́ náà ṣùgbọ́n sómi ìfẹ́ kò rí ìlú mọ́ ṣùgbọ́n ẹ̀lẹ́. Mọ́tò máa rí ẹ̀ nínú àbúta ń pm wọ́n lè fẹ́ rí mi. èmi mo fẹ́ rí ẹ ìwọ náà ni mo ọ̀rọ̀ àwọn èèyàn wa tí n bá wá síbi tẹ̀ tí n ṣe mẹ́ẹ̀ ilé àmọ́ sọ pé àwa náà máa ń ṣe tíátà àwa náà ń ṣe kíndé ẹ máa pọ̀ wáyé sọ èmi ló la fẹ́ pè é irú gbogbo ọkàn mẹ́rin tí rí mi àti wọn ọ̀fẹ́ ah, ìṣiṣẹ́ ni mo ò dẹ̀ ní mọ̀ pé business ni mo bá wá. business <laughs> but business yàtọ̀ sọ́rọ̀ fíìmù wa yìí. Ah, business ni ẹ̀gbọ́n mi kan tó wà ní òkè òkun òun ló fi fóònù disturb mi òun like message àjọrin o òun fẹ́ bá sọ̀rọ̀ kò jẹ́ kí n sinmi òun fa ni kí wọ́n á rí ẹ ẹ̀gbọ́n mi o òun ló fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. ṣé wàá lè tó báyìí ni. ó lè jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi o ó ló lè para àwọn tó wọ́n bá rí bá sọ̀rọ̀. my pm àwa mú èyí tẹ̀ ń ṣe títí wa ọlọ́run àtúbọ̀dẹ̀ máa fún yín ṣe á náà ṣe. àmì náà tí mi náà fi máa ń gbádùn ẹ̀yìn ṣé wàá rí tí mi náà fi ṣe nǹkan tí mo ṣe nìyẹn pé tẹ́gbọ́n mi bá ti fẹ́ tí wọ́n ti wọlé wọn náà máa ní ẹ̀ẹ́dìá o máa rántí Mr. Lẹ́kan o mo ṣáà pé èèyàn wa ni bó bá ṣe ń jù fún ẹ ìwọ náà máa jù fún mi náà. ṣé ẹ̀gbọ́n yín fẹ́ẹ́ fẹ́ mi ni àbí àwọn à ń gbádùn múvi yín. wọ́n ṣe wọ́n gbádùn ilé nìkan wọ́n gbádùn wọn gangan fún rẹ. <laughs> ṣé wọn ò ríyàwó ní Amẹ́ríkà àbí England tó wà ní. àkọsí méjèèjì tó dárúkọ yẹn. ok Germany. no Malawi náà wà o. Mala what? Malawi. <laughs> Eh, Malawi lẹ ń pè ní ìlú òyìnbó ṣé yìí ò mọ̀ pé African country ni Malawi ni. ah Malawi ah, ah Africa Malawi máa jẹ́ Africa tó yẹ kó tó bá pè mí báyìí international bàlọ́ máa gbé jáde kò possible kò jẹ́ Africa ah ó dá mi lójú bàjẹ́. hey eh, my God so ọ̀rọ̀ Malawi lè wá ń jókòó lẹ́yìn bá mi sọ́ńbì tẹ́ ń waste precious time mi tó yẹ kí n ti ṣe àwọn nǹkan gidi now listen PM ẹ jọ nítorí ọlọ́run láyéláyé yín ẹ má tún ẹ̀fà bá mi sọ irú ọ̀rọ̀ yìí mọ́ èmi ò sí nínú àwọn girls ẹ máa ń gbé fáwọn ọkùnrin káàkiri iṣẹ́ ọwọ́ mi ó tó mi jẹ irú nonsense wo nìyẹn please can you walk out of my room. ẹ jáde. Malawi. ọ̀rọ̀ bí nǹkan ló fẹ́ bá mi sọ Malawi Malawi pm yìí máa fọ́ ni ìwọ náà máa gbà mí o. ẹ jọ àbẹ̀rẹ̀ Mr. Benjamin Ajayi. Ah, èmi náà ni mo dúró wájú yín ṣé kò sí. Um, Adore police station. Ah, Oríire police station. Kí ló dé kí ni mo ṣe? Um, a bá fẹ́ rí yín lágọ̀ọ́ àbúrò Evelyn. Ah, ẹ máa ẹ fẹ́ rí mi ní àgọ́ yín kí ló dé kí ni kí ló ṣẹlẹ̀. a gbọ́ pé ilẹ̀ ni mọ́tò honda kan tí wọ́n kùn ní army green with registration number ca five seven five ksf. ẹẹ lóòótọ́ èmi ni mo ní màá dẹ̀ tún sọ pé èmi tún kọ́. Ah, ah, irú hot statement wo nìyẹn ẹ̀yin ẹ̀yin dẹ̀ tún kọ́ bí ti báwo. Ah, ṣe rí mọ́tò tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí èmi ni mo rà á ní tuntun bó ṣe dé but nígbà tí fẹ́ rà mí mo ti tà fọmọkùnrin kan. ẹ ta lèèyàn tẹ ta fún gangan. ẹ wo ẹ mo ah, mo ta fọmọkùnrin kan in fact mi ò lè rántí orúkọ ẹ̀ bóyá tó bá yá tẹ bá padà wà máa rántí. ìgbà tẹ ta mọ́tò yẹn ẹ ṣe change of ownership lọ́wọ́ ìjọba ni. Ah, ẹ wo kí n má purọ́ fún yín mi ò ṣe change of ownership ṣe rí bí n ṣe ta mọ́tò yẹn fọmọkùnrin yẹn bó ṣe kówó lẹ̀ báyìí ǹjẹ́ padà wá o ká wá ṣe change of ownership o bó ṣe gbé mọ́tò lọ nìyẹn àfi bí ẹni tí ò rí mọ́tò rí di bí ṣe ń sọ̀rọ̀ yìí mi ò rọmọkùnrin ó lọ fámíyá ni bẹ́ẹ̀ mi yà á láró. ẹ ó ti tó gbà ọ̀tẹ̀ ti ta mọ́tò yìí. Ah, ẹ wo a ti tó bí ọdún kan. all right thank you very much nǹkan ló ṣẹlẹ̀ ń sìn ni pé ẹ máa ń láyè tẹ̀lé wa dé àgọ́ wa. èrò tó yẹ fẹ́ gbọ́jú yìí tí mo sọ yìí lọ ni ẹ̀yin ọlọ́pàá. má wọ̀rẹ́ tẹ bá débẹ̀ tẹ bá ṣàlàyé ara yín dáadáa ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ Okay. Okay. jẹ mú. no no no no no no ẹ má dé. sir let's go um, thank you very much. ìyá ìyá tẹ́júmọ̀. let's go. Roti me, roti me. Oh. Ah. Hey, what's up now? I don't like it. Be me. Someone look like twenty times On this week, pé mo wọ̀n set. Oh, okay please calm down calm down relax calm down ṣùgbọ́n. i'm not finding this funny. bẹ́ẹ̀ ni wọ́n ní pé owó wọn yọjú mi like i don't like people stalking me i don't like it i'm not enjoying it. oh relax calm down. You don't understand. Chicken beer, um, intermittent divine, no. I just called to check up on you. And um, for the fact that we had an agreement to meet today, chicken beer can keep, I mean. That's not the point. The point is almost shame me. And you know I'm like hot, I'm everywhere, so every producer wants to use me. So why are you doing this? I'm in love with you. A bit of this, a bit of that, no matter could work. A bit of your man's money. They, they complain about you nagging, oh, far about èèyàn sọ̀rọ̀, oh, wow, oh, styles, àwọn èèyàn. What do you mean I'm... I'm the closest, I mean, mo lè bá ẹ I'm so close to you. Yeah. Just calm down, baby. Eh? It's not even... Relax now, come on. relax, huh? Eh? Come Um, let's go. Jẹ́ ká lọ jẹ lunch, come on. Come on, let's go. Kọ̀lẹ́ jẹ. Let me be gentle. All right. That's my baby girl. see. you. Abèrè arákùnrin kan tó ń lo mọ́tò Honda tó kù ní kọ́lọ̀ army green. With registration number CA five seven five KSF um, Fẹ́mi Adésóyè ní orúkọ ẹ̀ ṣé lè tẹ́lẹ̀ sí látara ẹ̀ yé mi ṣé wọ́n kẹ̀ ṣe wà forúkọ ẹ̀ sí ẹ̀yìn ṣe kó yé mi ó lé burúkú ni ibo ṣó burúkú de ó gbé bí ọdún mẹ́ta èrò wo san èrò wo ọdún kan san láròdì ti lé júnù. ok baba níbo níbi tó wá kó lọ́sìn. ah láti kìtì láròdì ti lé júnù èmi dẹ̀ pàdé rẹ o. ẹ̀yin kan tó ṣẹlẹ̀ sí ni pé ẹ̀yin ẹ máa ń láti tẹ̀lé wa lọ sọ́fíìsì padà. irọ́ ọ́fíìsà ẹ má jẹ́ tẹ̀lé yín lọ ẹ má jẹ́ tẹ̀lé yín lọ. títí tá a máa fi parí ìwádìí wa ẹ ṣì wà lágọ̀ọ́ ó ti Now ah. move him. ẹjọ ẹjọ ẹjọ ọfíìsà ẹjọ ọfíìsà ẹjọ ọmọ obìnrin lẹbẹ kan ẹ jẹ kí bọyì tẹ wa máa lọ move it ẹ kí jẹ ìbò tẹlẹ wa let's go let's ah, go ah, get up jọ let's go let's go eh. let's go now. Ma Guys, um, that was a funny one. <laughs> anyway, this is the delectable, sweet, adoring, and um, eloquent, efficient, and gorgeous at Sheila, mm, so when she's so homely, she's so hospitable, she's so calm, she's so beautiful, natural beauty. But then she around to get married. I told you, you know, I'm convincing to buy me there. All you've been hearing about her, just yes, yeah, people must talk. anyway, um, I don't know, meet my friends. Dimeji. Hello. Hello. And this is um, Amani. Amani. Ikú àríwá lórí kò sí pípẹ́ tí ò ní lọ́wọ́. Hello. Yeah, ìwọ tó fẹ́ meet Adérónkẹ́. This is Adérónkẹ́. Where do you fẹ́ meet the star? I want to meet her, I want to meet her, I want to meet her. Ah, here is my baby girl. It's alright, darling. Miss Shola, ah kódà dẹ̀ máa ń gbọ́n parí kódà dẹ̀ wá ń rí o ah, tó yẹ agbọ́pẹ́ máa ń ṣàkọ ẹ̀ eh, lẹ́ẹ̀kan máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ah, but at least Hmm. Do you know, agents on A lot of times people have wrong impression about us, you know. And moreover, I'm a máa guy. We play ẹ̀jẹ̀ náà ló ràn true pains wa. We're human just like everybody. Ẹ mọ̀ ìgbà míì ẹlòmíì wọ́n máa ti ń gbàgbé pé oh, ìmí inú wa ti marry ẹ máa rí wọn just grab am bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàfọ́dọ̀ ni àgbàgbé you know it's really not nice ẹ máa ra ara àti ẹlòmíì ẹlòmíì Marry one. Hi, wọn hi aláìkí hello ẹ fún wa lówó ẹ máa fún wa you know I'm kìnìyẹn ó máa ń rí bákan lára èèyàn then ìgbà míì àwa náà kì í sí good mood àwa náà ní issues tiwa but nothing it's fine this is just me myself and I. ṣé ṣé ṣé mi ò sọ fún ẹ ẹ mo sọ fún ẹ pé àwọn tẹ̀ ń wo yìí pé akọ̀wé rí wọn bẹ́ẹ̀ ni wọn kì í ṣe hàn bẹ́ẹ̀ now look at them highly compatible <laughs> ṣe o but oh, you can now see her. Ah. Maybe I'm not really one. But uh, nevertheless, more okay with this. I've been able to prove to you that I'm a big shot. I don't know you, man. I trust you. Uh, anyway, I put a rifle with the average. I'm to make all that cook, but why be taking um, um, Please bring um, it. Yeah, huh? bring it. Mm. All right, um, please bring. Daddy, please get me right. Daddy, I've met this girl one on one. I don't know what she's up to. She's no, no, homely. She's hospital the best. Rotimi, gbogbo ètò ìsọ òyìnbó ni o. Mo ń sọ fún ẹ pé o lè fẹ́ ọmọdé. And that's it. That listen, I, I'm, uh, I'm in love with this girl. Ah. I can leave all, this, all the way from the state to come back here. Kí wá ní mo wà lè fẹ́ I came here because of her. Wawa, God. listen to me, listen to me. A ni bàbá ẹ̀. Gbogbo èbó tó ń sọ, èmi ni mo rán ẹ lọ ká. A ní mo sọ fún ẹ pé ọmọdé yìí ò ṣe fẹ́. Ó máa ń jiyàn. Okay, daddy, why? Kí ni reason tí mi fi lè fẹ́ ọmọdé? Kẹ́ẹ̀lì ẹran àgbà ni o. Pop máa ẹ ló pẹ̀lú ẹ̀ o. Ah, and I'm, I'm serious about it. Ó lè ẹ ló pẹ̀lú eléyìí o. Sórí gbogbo orin ẹsẹ̀ gẹ́yìn ni mo mọ̀ kì í ṣọ̀rọ̀ pé bóyá actress ni o tàbí kí gbogbo àwọn artiste yẹn ní kíní kan wọn ò dá o lẹ́sọ̀ orí lè mú mọ́ ogún orí ẹsẹ̀ o gbogbo kọ́lọ́fín gẹ́gẹ́ yìí ni mo mọ. mọ́ọ̀n o lè fẹ́ o. oh god no no you listen o oh, lè fẹ́ and that is final. like like seriously like does this this happen in twenty first century. dad dad dad no Mr. you are under arrest. Kí ni mo ṣe? Oye police station láti wá. Ah. Tó bá dé wà máa mọ nǹkan tó ṣe. Mo ti yẹ sọ́kú tí mo ṣe. Handcuff him. Give me your Èmi yàrá ntì. Olùpà ẹ̀sùn mo ti. Mickey, yeah, take it. Ẹ káàsán. Kí ló ń ṣẹlẹ̀? Ah, arábìnrin Rónkẹ́ Ṣọlá yín lábẹ́rẹ́. kí ló dé láti bọ̀. ẹ ṣàyìn pé agbófinró ni wá so we are here on a mission so tó bá wà nílẹ̀ ẹ bá kí wọ́n jáde kárí wọn. Hmm. kò sí nílé báyìí ó ti lọ sí location kí ni nǹkan tó ń rí lè ṣẹlẹ̀ kankan. ọ̀gá ọlọ́pàá ẹ wò ọkọ ẹ̀yìn yìí o kò ń ṣe nǹkan kò ń ṣe méjì tí mo ti rí wọn pọ̀ o. <laughs> ẹ jẹ́ ìjọba ọlọ́pàá mi ò rò pé mo rí ojú èrè ṣó ti yẹ yín sìn ah, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. ẹ um, sà ètò ṣe kókó kan nìyẹn ètò ṣe pàtàkì ni pé àti get fact pé ẹ̀yin ni ọkọ èèyàn tí wá wá so màá rọ̀ yín kẹtẹ̀lé wa dé àgọ́ ọlọ́pàá wa. mo appreciate yín látàárọ̀ tẹ́ ti ń sọ̀rọ̀ torí pé ara yín balẹ̀ gan ẹni tẹ́ wá béèrè ò sí nílé kí ni tèmi láti máa mímì lọ́sàgọ́ yìí tèmi ni pé kí n pè é pé ń bo ló ẹ fẹ́ mi ní àdírẹ́sì police station yín tí bá dẹ̀ ti pé ibi báyìí ní police station wọn á dẹ̀ wá báyìí bẹ́ẹ̀ kí ni tèmi. ẹ má bínú ìyẹn ò ní lè possible ẹ ti gbọ́ ẹ máa ń na tẹ̀lé wa dágọ̀ wa. ok jẹ́ kí n bèrè location tó wà. ẹ káàárọ̀ yìí wọ́n ṣe yorùbá ìfẹ́ náà fi kọ́ ọ tó bá jẹ́ yorùbá ìfẹ́ náà fi kọ́ ọ ni ó máa hajj jẹ́ léyìí lọ. ti mo da kẹkẹ read your script and stop. no no. ẹ káàárọ̀. mọ̀dáfẹ́ àti fẹ̀wé àná. where's my pa ronke lọ yìí. mi ò lè máa lè sọ̀rọ̀ ẹ̀ ẹ̀jọ̀ nù mi ò lè máa lè sọ̀rọ̀ ọ̀sẹ̀. ẹ wò ọlọ́pàá arábìnrin yẹn rè é ah, ẹlẹ́dàá mi ò ṣe o olórí mi ò ṣe o ṣé mo dúpẹ́ o ẹlẹ́dàá mi. stop you hmm, stop saying crap arábìnrin wo kí ló tó tó ń dúpẹ́ what's going on. ẹ ṣe ẹyin ni miss Ronke Shola. yes Ronke Shola àti kékeré tẹ̀ ń béèrè ṣẹ́ẹ̀kì wo Yorùbá film ni i'm a star. you're welcome. thank you. Um, a máa ní láti rí ní àgọ́ wa àti orí police station àti wa èmi police station you're a joker ọlọ́run ò ní jẹ́ mi ò lè lọ police station láyé i'm not moving an inch from here ṣe fẹ́ bà career mi jẹ́ ni then i'll call my lawyer àti pé kí ni mo ṣe i'm not. ẹ sọ nǹkan tó bá ṣe ó ti wà ń bí ṣe sọ nǹkan tó ṣe gangan. Ah! nǹkan tí mo ṣe. ọ̀gá ọlọ́pàá ẹ ṣàlàyé fún ẹ̀wà arábìnrin mọ́tò tẹ wá yá lọ́wọ́ mi ni inú mọ́ pé iṣẹ́ ìbílẹ̀ lọ fi ṣe ẹ fi pààyàn ni wọ́n dẹ̀ wá gbé mi nílé ni díẹ̀ mo ṣe mú wọn wá sí ilé yín o pé kí wọ́n ṣàlàyé police station. èmi. bẹ́ẹ̀ ni. yes You under arrest. Under arrest for what? Yes, you are under arrest. Ademola, you, you are standing here. Oh, they dúró síbi ìyàwó bọ́ọ̀ bọ́ọ̀ ṣe ṣé kò yẹ kó ti sọ pé waste time rọ gẹ́. Ẹ tó pààyàn rẹ̀ èmi kọ́ ni mo pààyàn ẹ tó pààyàn rẹ̀ o. Are you not the one that killed Chief Badmus? Okay. Yes, um, Demilade. You are mad. All your generation are mad. Maya. No, no, no.

ṣé o mọ ẹlẹ́gbọ́n yẹn rí ni. ẹlẹ́gbọ́n mi ni ẹlẹ́gbọ́n mi gidi ni wọ́n mo sọ fún wọn pé àǹtí Rónkẹ́ tó ń tẹ̀lé wàhálà ló máa lè dáyé wọn sí mo sọ fún wọn mo wọ́n wọn wọn gbọ́. kò sí nǹkan kan mo kàn wá ń dé náà ni. ẹ kí ló wí irọ́ ni o sọ wọ́n ti máa ń lópa dájì mọ́mì mọ́mì ló dé? mi òwe bá dání sọ̀rọ̀. Bá dání sọ̀rọ̀. Hello. Ẹ́ mi ò gbọ́. Rónkẹ́ Rónkẹ́ ṣọ́lá ni òun àtọ́kù ẹ̀ tó ń ṣeré ah, òfò ló máa ṣe àmì tọ́lọ́rọ̀ bá ní kó da fún alálẹ̀ òní jó da fún àmì òfò ló ní òfò ṣe wọ́n ṣòfò kalẹ̀ àmì ìbànújẹ́ ló máa tọ́ sí wọn pẹ̀lú ìdílé wọn ṣe pàdé lẹ́kùn wọn sunkún kalẹ̀ lọ́jọ́ ayé wọn àmì bó ṣe máa ah! 对泡。ẹ ló fọ. ẹ ló Rótìmí tó ń gbọ́ news yá. news now kí ló ń ṣẹlẹ̀ lórí news. breaking news Neil ọlọ́tí ń sọ látàárọ̀ náà. yes Get tó ló fẹ́ fẹ́ yẹn boyfriend dẹ̀ òun ló lọ pàkọ́ náà marketers wa yẹn. Ronke that's impossible. Uh, pop uh, pop that's not go go go hello pop hello pop ẹ káàsán nílé o ìròyìn ní ṣókí ni mo mú wá sétí gbọ̀nyìn orúkọ mi ni olúwatóyìn ọlámúyíwá ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ọwọ́ ṣìkún ọlọ́pàá ti tẹ ògbóǹtarìgì òṣèré kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Rónkẹ́ Ṣólárin àti olólùfẹ́ rẹ̀ Démiládé Adérẹ̀mí tí wọ́n ṣekú pa ògbóǹtarìgì mákẹ́tà òní ọ̀gbẹ́ni Badmus Ajani gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ wọ́n á fojú ba ilé ẹjọ́ fún ẹ̀sùn apànìyàn a ò ní rí jù báyìí lọ ṣókí lọ́bẹ̀ oge. ah no no no no. Oh.